الحسنات حسناتها يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم لأن الذكية منطق وحدي يجيكم لكن أسرد الله سبحانه وتعالى في تفاصيل قال لقتله كما قال النبي صلى الله عليه وسلم إنه على ذلك قدير اسم ṣẹ́gun wọn bá ọ̀rọ̀ nípa ìrìnsẹ̀ ìta إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا <clears throat> ومن سيئات أعمالنا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 هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أركب فوالله وبا الله وبا تي أكواجو sí àyè tí a wà yìí lórí ìkan nínú àwọn ìtí ọlọ́run bá líkẹlá yónú sí jùlọ ala wa huwa dhikrullah ilé tí ṣe ìrántí ọlọ́run bá wala dhikrullahi akbar wallahu ya'lamu ma tasna'un dhikru ìrántí ọlọ́run bá òun ló tóbi jùlọ àti pé majtama'a qawmun fi bayti min buyuti Allah yatluna al-Qur'an wa yatadarasunahu fima baynahum illa nazalat alayhim as-sakinah wa ghashiyatuhum ar-rahmah wa hafatuhum al-mala'ikah wa dhakarahum Allah fi man 'iddah so àwọn irú àwọn hadithu báyìí wal hadithu fi hadha al-ma'na kẹfíìr àwọn hadith tí ó wá fúrútù irú àwọn túnmọ̀ báyìí tó ń sọ ọlá tí ń bẹ fún ìmọ̀jòkó síbi ìrántí Ọlọ́run Ọba àti máa sì ìrántí Ọlọ́run Ọba púpọ̀ gidi gan àwọn àyà tó dẹ̀ ń sọ fún wa nírú tó ń sọ fún wa nípa ọlá irú nǹkan báyìí náà pọ̀ gan so adúpẹ́ fọ́lọ́run kíyàn wà níbi ìrántí ọlọ́wọ́ba kọlọ̀bà nìkan kú yí ọmọ fi dùn ẹnì kọ̀ọ̀kan wa ajẹ́rìí kí ọlọ́wọ́ba nìkan lọ́ba tí ó tọ́ láti máa jọ́sìn fún ajẹ́rìí pé ọlọ́run bá yìí ọba ọ̀kan ṣoṣo ní nínú àwọn iṣẹ́ tí ń ṣe ajẹ́rìí pé lẹ́yìn ọlọ́run kò sẹ́ni bákan náà ajẹ́rí pé Ọlọ́run Ọba yìí ọ̀kan ṣoṣo nínú àwọn ìbáadà ajẹ́rí pé kò tọ́ láti pa orogún papọ̀ mọ́ Ọlọ́run Ọba nínú àwọn ìbáadà tí lè jẹ́ ìfirinlẹ̀ tawhidul uluhiyya ahadun ẹnìkan lẹ́yìn Ọlọ́run Ọba ò kẹgbẹ́ pẹ̀lú Ọlọ́run Ọba nínú àwọn وهذا تقرير لتوحيد الألو... لتوحيد الأسماء والصفات إلي جفر لفون توحيد الأسماء والصفات أجري قال النبي صلى الله عليه وسلم أجيسي الله وباني أرسي الله وباني عليكم كي الله وبا أتوري أجنجة الله وبا كما بان النبي صلى الله عليه وسلم أتي أورا لي النبي صلى الله عليه وسلم أتوا الصحابة أتي بقبو ẹni tó bá ń rí ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam títí di ẹjọ́ gbẹ̀rẹ̀ alqiyama nítorí àsìkò wa tó ti lọ eléyìí tí wọ́n ní kí adìjọ gbéyẹ̀wò òun ni annasíhà annasíhà tó ibádàlọ́ amrun azim eléyìí tó ní kájọ alámàrí kan tó tóbi nínú ẹ̀sìn ni alámàrí kan tó jẹ́ sí pé òun gan ló gbé ẹ̀sìn dúró òun náà ni annasíhà kí náà ń pè ní annasíhà tó mú láti bí nasaha àwọn nǹkan tí wọ́n bá àwọn nǹkan tí lárúbá máa ń gbà lérò pẹ̀lú nasaha àwọn nǹkan tó pọ̀ díẹ̀ ni nasaha nígbà míì ọmọ wa bí ma'ana sọ́fà sọ́fà kí nǹkan mọ́ tẹ́lárọ́wá sọ pé nasaha qalbuhu aw nasaha al-asal ìṣúmọ̀ ní pé oyin náà mọ́ ó mọ́ kanga ọkàn rẹ̀ ọkàn rẹ̀ mọ́ gan wọ́n ni nasaha so lọ́lọ́wọ́ bá lè kẹfẹ́ sọ pé so ní tawba tó jẹ́ sí pé la yusha'ibuha shay'un tó jẹ́ sí pé nǹkan kan ò ní rò papọ̀ mọ́ tawba yẹn tawba tí ó mọ́ kanga lọ́wọ́n bá àlékẹ́lá ní ìdílọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tawba tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ò ní rò papọ̀ mọ́ so wẹ́rí pé ìtàwẹ́fà yọ́n bí ní pé kí nǹkan mọ́ nasaha àwọn lárúbá wọ́n tún máa ń túmọ̀ rẹ̀ sí arṣada wà wá ẹ̀zọ̀ kíyàn tọ́yàn sọ́nà kíyàn ṣe wá sí fún yàn kíyàn fún yàn ní irshad wọ́n ni nasaha mọ̀rùpẹ́lẹ̀ yẹn gẹ́gẹ́ ni nǹkan táwà gbà lérò bí báyìí alwa'adhu wal irshad òun náà lágbà lérò pẹ̀lú an-nasiha lára tí wọ́n tí nasiha tó mọ́ mú dání òun náà ni al-ikhlas al-ikhlas eléyìí náà òun náà ní ṣe pẹ̀lú kí nǹkan má nítorí pé al-ikhlas òun ní kó sí pé ká sí àfọ̀mọ́ àníyàn wa fọ́lọ́wọ́ ba ibada kó jẹ́ pé ọlọ́run ọba iradatu wajhillahi wahdahu subhanahu wa ta'ala bil ibada kó jẹ́ pé ọlọ́run ọba nìkan la gbà lérò nínú ìbádà tá ń ṣe nínú ọkàn wa ààfin kankan míì nínú àwọn àǹfààní àfikún tọ́lọ́run ọba má wọ́n ni akhlasa ó sì ikhlas ó fọ ìbádà rẹ̀ mọ́ fún ọlọ́run ọba kanga so annasiha takunu bi ma'ana al-ikhlas ó máa ń túmọ̀ al-ikhlas so lára àwọn ìtumọ̀ tí annasiha tó máa ń tú lélé ibadallah so ilé tàwà fẹ́ tàfẹ́ mú ń bẹ̀ ni al-irshad wal-wa'id ìtọ́rẹ ni sọ́nà النصيحة بمعنى الإرشاد والوعظ أمر عظيم كما قلت سابقا إيه مو يسوساجو لك annasiha ta gbalérò pẹ̀lú annasiha tó yẹ pé ìtumọ̀ táwa gbalérò pẹ̀lú ẹ̀ náà ni ìtọ́rẹ ni sọ́nà nínú alámọ̀rí ẹ̀sìn ìsewáàsí fúnra ẹni alámọ̀rí kan tó yẹ kó tóbi inú ẹ̀sìn ni ó wá nínú kí kọ́kọ́ ti hadithu ìsáájú torípò òun ló ná sábà òun ló bá nǹkan tí mò ń sọ lọ́wọ́ yìí mu hadithu yìí hadithu ẹlẹ́keje ni nínú al-arba'una an-nawawiyya hadithu abu ruqayyah tẹ̀mímù ibùn eh, ausin dari radiyallahu anhu àwọn afá ní lẹ́yìn hadithu yìí a fẹ́ rí hadithu mi mọ́ tí Abu Ruqayya tó gbà wá mẹ́yàtọ̀ fún hadithu yìí nìkan but hadithu yìí nìkan gbogbo ẹ̀sìn pátápátá ló kó sínú ẹ́ eh, àìlèyí madarul islam lórí ẹni gbogbo islam rọ kìríkálé lórí orí ẹni islam ti ń lọ tí ń bọ̀ gbogbo islam parí síbẹ̀ anabi sallallahu alaihi wasallam ló sọ nínú hadithu tí a fáwa Abu Ruqayya tamimu bin ausin dari tí wọ́n gbà wà látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam tó pé addinu annasiha addinu nasiha anabi ni ìta ń pè lẹ́sìn gangan ibi tó parí sí òun náà ni annasiha gbogbo ẹ̀sìn pátápátá annasiha ni so láwọn bá fi sọ pé hadithu yìí gbogbo ẹ̀sìn ló kó sínú torí pa anábi sallallahu alaihi wasallam jẹ́ kó yẹ pé àdínú an-nasiha wà ń bẹ̀yẹn lil istighraq ó túmọ̀ sí pé gbogbo ẹ̀sìn yẹ́yẹ́ ó parí sí pé an-nasiha ni nǹkan yìí

tí ẹrú fẹ́ ṣe fọ́lọ́wọ́n ba annasihatu lillahi subhanahu wa ta'ala kasi nasiha fọ́lọ́wọ́n ba ẹni ẹlẹ́ẹ̀kejì tààtù sí nasiha fún òun ẹni tíra ọlọ́wọ́n ba kasi nasiha fún tíra ọlọ́wọ́n ba ẹlẹ́ẹ̀kẹta ẹ òjísí ọlọ́wọ́n ba kasi nasiha fún ẹlẹ́ẹ̀kẹrin a'immatul muslimin àwọn tó jẹ́ aláṣẹ mùsùlùmí ká ṣe nasiha pẹ̀lú wọn ẹlẹ́ẹ̀kẹrún òun náà ni àyàmẹ́tul musulmi gbogbo àwọn musulmi yòókù wáwátá àwọn márààrún wọ̀nyí lọ́wọ́ ní ọ̀nà tágbà ṣe nasiha fẹ́ni kọ̀ọ̀kan wọn àbí tàbáyé pé annasiha tu bi ma'anil irshad ó ní annasiha tá sí fọ́lọ̀ bá irúwà sí wùlẹ̀ fẹ́ sí fọ́lọ̀ náà irúwà sí wùlẹ̀ fẹ́ sí fọ́lọ̀ kásọpá fẹ́ ṣe ìrìṣàdù fọ́lọ́ọ̀bá a jẹ́ pé nàṣíhà tọ́lọ́ọ̀bá ní pé ká ṣe ìkìláàs fọ́lọ́ọ̀bá kò yẹ báyìí nísìn ká ṣe ìkìláàs fọ́lọ́ọ̀bá ọ̀nà wo la gbà ṣe nàṣíhà fún tírà ọlọ́ọ̀bá òun náà ni pé ká ṣe tẹ̀jìrídù mùtábà ẹ̀wà fún tírà ọlọ́ọ̀bá kó jẹ́ wa

fi ma amara gbogbo tánà bí bá pàwà láṣẹ pátá kama tẹ̀lé an sin nasiha fa nabi sallallahu alaihi wasallam niyẹ wa tasdiquhu fi ma akhbara gbogbo tánà bí bá fún wa nírò ká jìnà ó bá láàkáyíwá mú takò láàkáyíwá agbọ̀rọ̀ gbàgbọ́ ni wajtinabu ma naha anhu wa zajar gbogbo tánàbí sallallahu alaihi wasallam bá kọ̀ fún wa ká jìnà sí wa alla yu'bada Allah illa bima shara'a a sì gbọ́dọ̀ sí Ọlọ́run bá àyàfi pẹ̀lú ìlànà tánàbí sallallahu alaihi wasallam bá gbé wa ìlànà sharia annabi sallallahu alaihi wasallam sí Ọlọ́run bá gbogbo ẹni tá òun náà ni pé adamul khuruji alayhim agbọ́dọ̀ jáde lé wọn lórí wa ta'atuhum a sì gbọ́dọ̀ máa tẹ̀lé wọn wa adamu munabadhatihim agbọ́dọ̀ máa bá wọn fàṣífàn fàpáfẹ́ gba ìjọba lọ́wọ́ wọn wa alla nunazi al'amra ahla illa an tara minhum kufran bawahan indakum hadithu ibada bin somiti ni tin bagbagbe hadithu ibada bin samit ni na'am nasiha ta ṣe fáwọn olórí òun náà ni pé agbọ́dọ̀ máa tẹ̀lé wọn eh wa in ta'ammara alaykum abdun wa in ta'ammara alaykum abdun wa fi riwaya habashiyun eh so ẹ gbọ́dọ̀ máa gbọ́rọ̀ sí olórí yín lẹ́nu kódà kó jẹ́ sí pé ẹrú ni wọ́n fi ṣe olórí ilé yín lórí àwọn ẹrú náà àwọn ẹrú tó tó wà yẹpẹrẹ jù ní Madina nígbà yẹn o ní ẹrú tó bá wá láti Ethiopia Habasha àwọn black nítorí pé ìgbà yẹn nǹkan kan ń bẹ láàrin àwọn èèyàn tó ń pè ní at-tafriqatul ansuriyya tafdilul abyad ala al-aswad ń bẹ láyé ìdìsẹ̀ náà ká máa gbọ́lá fún funfun lórí dúdú àbí ẹ̀kọ́ ni so kódà kó jẹ́ pé ẹrú tó yẹpẹrẹ jù láàrin yín tẹ́ ẹ máa ń fojú yẹpẹrẹ wò yẹn tó bá ti jẹ́ sí pé òun ni ó jẹ́ olórí lẹ́yìn lórí tó bá ti lè dé olórí báyìí ẹ gbọ́dọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu so as-sam'u wat-ta'atu lil-a'immati wa amiril mu'minina wa man waliya al ومن عليهم بالسيف وفي رواية ومن غلبهم بالسيف حتى صار خليفة وسمي أمير المؤمنين الإمام أحمد رحمه الله تعالى من أصول السنة السمع والطاعة للأئمة أكبر ما أكبر سامو لوري لنو والطاعة أكبر ما تليوا أكبر ما تليواني أطيع الله وأطيع الرسول wa ulil amri minkum wa ulil amri minkum ìyẹn gbọ́dọ̀ máa tẹ̀ láṣẹ wọn ni so yíba ní sin yìí so ọ̀nà ìgbà tágbà ṣe ìfẹ́ ká máa pẹ́ lórí àwọn kíní wọ̀nyí nítorí ọjọ́ ti lọ gan so ọ̀rọ̀ tá dẹ̀ fẹ́ sọ yìí ọ̀rọ̀ tó tóbi ọ̀rọ̀ tó wúwo ni annasiha annasiha kódà iṣẹ́ tọ́lọ́wọ́ bá alékẹ́lẹ́ gbélé gbogbo àwọn anẹ́bí ọlọ́wọ́ bá lọ́wọ́ nìyẹn kọwàá nasiha fáwọn al'umma wọn kọwàá nasiha fún al'umma wa kò yí bá nísìn so alámàrí tó tóbi ni débi wé kódà ìgbàgbé pé bíta bá dé ní báwọn láyé ṣe nà sí àfáwọn olórí bẹ̀tìmọ̀kànfẹ́ digress díẹ̀ débi wípé nínú àwọn nǹkan mẹ́fà hadithu abi hurairah radiyallahu anhu afawa imam muslim gbà wá nínú sahihu wa anabi sallallahu alaihi jẹ́ kó wá wípé hakul muslim alal muslim situn ìwọ̀ tí musulmi ní lọ́rùn musulmi ẹgbẹ́ rẹ̀ tí ò gbọ́dọ̀ mọ́ fún hakù yí èyàn gbọ́dọ̀ mọ́ fún musulmi ní hakù ẹ̀ ẹ́ so gbogbo àwọn tó bá ní hakù lọ́rùn wa agbọ̀rọ̀ fún wọn ní hakù wọn ọlọ́run anábi sallallahu alaihi wasallam wá ka àwọn hukuku mẹ́fẹ́fà yìí àwọn ìwọ̀ mẹ́fẹ̀fà tí mùsùlùmí ní lọ́rùn wáyé alákọ̀ọ́kọ́ òun náà ni ayùsẹ́lì máa iléhì ìdàlàkíyàhù tẹ́ bá pàdé mùsùlùmí ẹ gbọ́dọ̀ sálámà sí ẹ gbọ́dọ̀ sálámà sí mùsùlùmí ni nínú àwọn ẹwà ìsìláàmù ló wà nínú àwọn ẹwà táà ma fi ma mùsùlùmí ni ká ma sálámà síra wa ẹ́ anábi sallallahu alaihi wasallam sọ pé wọ́n bí anábì léèrè wípé ayul islam afdal èwo ló lóore jù nínú àwọn iṣẹ́ islam anábì ní tut'imu ta'am ẹ máa fún àwọn èèyàn ló ń jẹjẹ àṣeyìn tut'imu ta'am min afdali a'malil islam nínú àwọn iṣẹ́ tó lóore jù tí ẹ máa ń ṣe nínú islam ni ká fún àwọn èèyàn ló ń jẹjẹ ká tó máa sọ àwọn aláwẹ̀ ẹ́ anábì ní tut'imu ta'ama وتقرأ السلام وفي رواية وتقرئ السلام على من عرفته ومن لم تعرف كما سلام سيغبويا او ماري او ماري او eh ẹni je mo pe se le wa si lecture wa báyìí se le wa muhadara báyìí se wa nkírun ní juma wa báyìí ẹ ti ma wọn tí ó kin salama sáwọn èyàn ìgbà tí wọ́n dé táwọn wọ̀nyẹn dé un ló di pé brothers àti brothers o salama síra wọn mọ́ wallahi kan ri èyàn lónìí tin bá pàdé ẹ báyìí ẹ̀rù sì máa bà mí láti sálámà sí àmọ́ wá wojú ara báyìí wá wípé ṣe ṣe bá sálámà sí yóò dáhùn báyìí ẹmọ wá wúra yín báyìí ẹmọ wá wúra yín báyìí tẹ́yìn padà kọjá lẹ́gbẹ̀ẹ́ ara yín because irú àbùkù wo nìyẹn kí yàn sálámà sí yàn kó sì máa lọ bí sì gidi so yíba nísìn ọwá ti di pé <laughs> ẹ̀rọ ma bá yẹn ní sí tẹbá rí wàláhì kódà tẹbá rí yẹn tí èsè brọ́dà ara yóò túká láti sálámà sí ju kẹrí brọ́dà lọ because tẹbá rí brọ́dà ẹ̀rọ ma pé sílẹ̀ yóò dáhùn sálámà báyìí ọlọ́run sílẹ̀ yóò ti bìlọ́ngì báyìí sáwọn gbogbo yẹn ní kèfèrí àfi jàmáà tí wọ́n nìkan ní mùsùlùmí ọlọ́wà kó sánà wa wọ́n ti wà ń màlé tèyí náà àbí subhanallah so kọ́nà wà lè kílá so àwọn nìkan àti jàmáà wọn ní mùsùlùmí gbogbo ayé yòókù kèfèrí ni wọ́n allahi azim àwọn firqa tó ní agbára jù nìyẹn àwọn khawarij tó mọ́ ń kàfàrọ̀ yẹn èmi mú sọ̀rọ̀ yìí náà mú ti rìn nínú àkídà sanawat fóríṣìíríṣìí ọdún o so kèése nǹkan tí mọ̀ ń parẹ̀ ní mú sọ fún yín nǹkan tí mo mọ̀ dáadáa ni ilẹ̀ tó tójú mi sú ni ilẹ̀ tí ó tójú mi mọ́ ó tó tójú mi sú ni so èyàn kankan wọlé sọ tán àkídà burúkú ìfẹ́ mi so a mọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ alhamdulillah kèése nǹkan tí mọ̀ ní mú sọ so àdánwò ni ká mọ̀ yà púpọ̀ anábì ni wà taqra'u salama ala man arafta ó mọ̀ yẹn rí ó mọ̀ yẹn rí ó mọ̀ sálámà sí kò yí bá ní sí nínú àwọn ọwọ̀ tí mùsùlùmí nígbà lọ́dọ̀ ara wọn nìyẹn kò sẹ́ni tí yàn sálámà sí tínú rí dùn sí yín àbẹ́ẹ̀kọ́ ni kò rẹ̀ sẹ́ni tẹ́ hàn náà sálámà fún tínú ní bàjẹ́ sí tínú bí níbi sí yín torí pé nǹkan kan ni tó ìwọ̀ kan ni tó tóbi inú riwaya mínú ẹgbà wá inú hadithu kan anábi sallallahu alaihi wasallam sọ pé la tadkhulu aljannata hatta tu'minu ẹ lè wà aljanna àfìgbàtẹ̀ bá ní iman iman yóò mú ìwà aljanna àbẹ́ẹ̀kọ́ ni walan tu'minu wala tu'minu hatta tahabu ẹ sì lè ní iman àgbàtẹ́ bá ń fẹ́ràn ara yín afala adullukum afala adullukum ila shay'in idha fa'altumuhu tahababtu arabi ni ṣé kí n fún yín ní ro nǹkankan kí n júwe nǹkankan sí yín ṣé kí n tọ́ka yín sí nǹkankan tó bá ti ń ṣe tahababtu ìfẹ́ ó wà láàrin yín arabi ni afshu bainakum ẹ máa fọ́ sálámà ká láàrin ara yín àṣẹ sálámà yìí fọ́ sálámà ká ẹ́ so àṣẹ mavinnatul mahabba ni nǹkan tí máa ń fa ìfẹ́ ni ṣùgbọ́n bá kó sànà wa nínú àwọn ìwọ mùsùlùmí nìyẹn anábì ní ẹlẹ́ẹ̀kejì idha da'ahu idha da'aka fa ajibhu idha da'aka fa ajibhu tí mùsùlùmí bá pè ọ́ kò dáhùn pé rẹ̀ tó bá pè ọ́ pé fún wà pè jẹ ọjẹ́ walimatu nikah ni àbọ́jẹ́ almaduba àbí almadaba ọ̀nà méjì náà lè gbà wá tó bá pè ọ́ fún ó kàn ń pàpè jẹ lásán láì ṣe kí bóyá ó ń ṣe nǹkan kan ó kàn wó pé mo fẹ́ fáwọn èèyàn ló ń jẹjẹ ó wá pè èèyàn ẹ̀dà lóhun àbó pè fún akẹ́kọ̀ọ́ ẹ̀dá lóhun so ibá nísìn torí pé nínú àwọn ìjábà tó jẹ́ ọ̀ràn èèyàn lọ́wà anábi sallallahu alaihi wasallam ní ká dá mùsùlùmí lóhun tó bá pè wá sí ibi àpèjẹ ẹ̀rùsàn kánà aw nahwa ó jẹ́ àpèjẹ ìyàwó ni àbáwọn tó jọ inú àwọn tó jọ ni wà inú wọn ni al-aqiqa ẹ eh, ní ẹ̀sìbẹ̀sì káàkiri ma kalẹ̀ ọ̀kọ̀kan nítorí pé ní tọ́nà wà ní kẹlẹ́fà náà bí sallallahu alaihi wasallam ní jawami kalim kánàbí sọ̀rọ̀ ńláńlá kánàbí sọ̀rọ̀ yọ̀kọ̀wà kó dẹ̀ kó ń tọ́kọ̀ kókò sínú aw nahwa ó túnmọ̀ sí pé kèèsè walimatu nikah nìkan náà ma pè wá sí in tó tún jọrú ẹ̀ tàbí dúpẹ́ fọ́nà wà ní kíni o àkíkọ̀ tó bá pè ọ́ dánú ẹlẹ́ẹ̀kẹta òlélẹ̀ tàwà ń bẹ̀ yìí bà mí ní mara fansahu anẹ́bì ní ọ̀ràn èèyàn ní kó ṣe kíni kò gbá ní mara inú àwọn hukuku inú àwọn wọ̀ tí musulmi ní lọ́rùn wa ni ìdástan sọ́haka fansahu wa idha atasa fahamidallaha fashammithu tọ́bọ̀ wá sí tó sì alhamdulillah sí tashmit sọ pé yarhamukallah kó na sọ pé yahdikumullahu wa yuslihu balakum ó di mẹ́rin wa idha maridọ̀ maridọ̀ tó bá ń sàárẹ̀ fa'idhu lọ bẹ̀wò wa idha mata fattabi'hu tó bá wá kú tó ń gbé lọ sí tẹ́ bí ilé tó sáàrin òun náà ni ìdástan sọ́háká fàṣáhù òun ẹlẹ́ẹ̀kẹta tí mùsùlùmí bá wá nà sí àwá sọ́dọ̀ rẹ̀ ẹ́ ẹwà sí wà sí fún wa ẹ wa sọ̀rọ̀ lọ́wọ́ bá ẹ wa sọ́nà ẹ ní márùn anábì sallallahu alaihi wasallam ní ká alhamdulillah mùrùpẹ́lẹ̀ báyìí òun náà nìkan tí ó amú àṣẹ annabi sallallahu alaihi wasallam amú ṣe ni ẹbá kanáà ojúṣe wa gẹ́bí musulmi láàrin ara wa wọ́n là ń pè yìí afẹ́ ká mọ̀ kí ní ìbó ṣe pàtàkì tó olójí ká ma mú gbogbo àwọn àhàdìsù yìí lójí ká ma mú ọwá náà ẹ jẹ́ ká ni wípé báwo láti ṣe nàṣíhà fún àwọn àìmọ́tò musulmi àti sàlàyé ẹ gbọ́dọ̀ gbàjọba lọ́wọ́ àìmà yìí wọ́n jẹ́ mùsùlùmí o wọ́n jẹ́ mùsùlùmí o ó ti dọ̀rọ̀ yẹn ká máa tẹ̀ láṣẹ wọn nígbàtí wọ́n bá ti pa wá láṣẹ pẹ̀lú kíni kátàkùtọ̀ lọ́wọ́ bá nígbàtí wọ́n bá ti pa wá láṣẹ káṣe kíni kátàkùtọ̀ lọ́wọ́ salatu salam ẹgẹ́ bó ṣe ń tẹ̀lé àṣẹ ìjọba Firaun so a máa fẹ̀bẹ̀ẹ́ lójú púpọ̀ kò yí báyìí nísìn so a gbọ́dọ̀ tẹ̀láṣẹ àwọn olórí a gbọ́dọ̀ gbàjọba lọ́wọ́ wọn kò yí báyìí nísìn yìí illa an taraw minhum kufran bawahan àyàfi tẹ́ bá rí tá kó sí kúfùrù tó clear indakum minallahi fihi burhanu tẹ̀sí lẹ́rìí látọ̀dọ̀ lọ́wọ́ ọba ẹlẹ́rìí yípe kúfùrù nìkan yìí kúfùrù yẹn wá clear kìí ṣe kúfùrù tẹ́ ma lọ mọ́yàn lọ́rùn ní túláàsì kúfùrù tó clear tẹ́ lẹ́rí fún lọ́dọ̀ lọ́wọ́ bá ṣe bá ní sí ìgbà ẹlẹ́ tó lè gbàjọba lọ́wọ́ pẹ̀lú ṣẹ́rùtò pẹ̀lú májẹ̀mú kó jẹ́ pé ẹni agbára torí pé democracy nínú kúfùrù tó clear ni àbẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ gbàjọba lọ́wọ́ wọn kí ló fà kò ságbára a wà ní al-asrul makki a wà ní àsìkò ànábì tánàbí náà wà ní maka lásìkò yìí irú àsìkò tánàbí náà wà ní maka rí ọba wọn sòṣèlú ẹ́ ọlẹ̀ pósà láìláì <laughs> ọlẹ̀ pósà kọ̀ báwọn ṣe ìlú kò sí jájọ gbàgbà lọ́wọ́ wọn ń ṣe dáwà ní àsìkò táwà rí àsìkò tí ṣe kàlàlbá ní àsìkò àtẹ̀síyà wà ni pé ẹ máa fọ àwọn èèyàn mọ́kùn gbogbo tọ́nà ọba àlekẹ́lẹ́ ọ̀fẹ́ kúfúrú ń bẹ lára àwọn èèyàn fọ wọn mọ́kùn bẹ́ẹ̀ ṣírkù ń bẹ lára àwọn èèyàn láwùjọ wa ẹ fọ àwọn bídá ń bẹ ẹfà àwọn èèyàn kó ń bẹ ẹ̀ṣẹ̀ ń bẹ tẹ́sífíyà ni ẹ wá tẹ́rbíyà wọn ẹ̀ṣẹ̀ wá rí wọn lórí islam tọ́lọ́mọba àlekílá fi ránàbí sallallahu alaihi wasallam lẹ́yìn tá a bá parí yẹn tán ṣé bá nísìn tí la lè sọ pé afẹ́ gbadáwólà ẹgẹ́ bó jẹ́ pínpà tánàbí sallallahu alaihi wasallam o ni wọ́n tó kò yẹ bá nísìn so ọ̀rọ̀ lórí yẹn so àmọ́gà tá a fẹ́ sọ ń sìn níta bá lọ́mẹ́ ni pé lásìkò yìí àkọ́kọ́ ní pé èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ jáde lé ìjọba mùsùlùmí lórí ìjọba kèfèrí náà wà ní èèyàn gbọ́dọ̀ jáde lé lórí ilá àfitẹ́bá ní kúdírọ̀ kìí agbára tẹ́ ń rò pé ní tẹ́ ní tí ò

wọ́n rí ìjọba Maiduguri gbà ìjọba Borno sún wọ́n rí gbà belé tó gbà ti Nigeria eh? subhanallah wallahi àwọn nǹkan tí ò bá làkáyè mú lélé báyìí kò lè báyìí nísìnyí so ló fi jẹ́ sí pé alùsúnnàtí wal jama'a wọ́n kìí jihadi báyìí gbogbo nǹkan ló ní jihadi ní ṣùrù gẹ́gẹ́ bí ìrun náà ṣe ní ṣùrù tó ní tí gbogbo àwọn tó bá ti pé Jagiri lèyàn ṣe kọjá jihad tó yẹ lábala kan nìyẹn naam wa ammatihim ọ̀nà táwà gbà ṣe nasiha fún àwọn ammatul muslimin ọ̀nà tó pọ̀ ní ìkannú ẹ̀ ní pé ká ṣe ìrìṣàdù wọn lọ wa ọ̀nà tọ́lọ́wọ́n bá ká ṣe wáàsí fún wọn ká tọ́ wọn sọ́nà lọ ọ̀nà tọ́lọ́wọ́n ẹlẹ́ẹ̀kejì ní pé gbogbo àwọn huquq àwọn ìwọ̀ tí wọ́n ní lọ́rùn wa so nísìnyí so ká pè fún wọn gbogbo àwọn ọ̀nà wọ̀nyí òun lágbàsí nasiha fún àwọn àyàmẹ́tìlú musulmi so abẹ́lọ́wọ́n bá rí kẹ́lá kọ́lọ̀bá kí ó ṣe wá ní ẹni tí yóò mọ̀ ṣe nasiha ẹni tí yóò rìn lójú ọ̀nà na'am kálíbà mọ̀ pé ọ̀rọ̀ nasiha yìí alámọ̀rí kan tó ẹ́ pé ó tóbi gan-an tabalawonu suratul a'raf suratul a'raf aya 65 nínú suratul a'raf na tàbí aya 62 nínú suratul a'raf anabi wa nuh alayhi salatu wassalam tó jẹ́ àkọ́kọ́ anabi Ọlọ́run ba lórí ilẹ̀ àkọ́kọ́ òjíṣẹ́ Ọlọ́run ba lórí ilẹ̀ kò ń sọ la àkọ́kọ́ anabi àmọ́ àkọ́kọ́ òjíṣẹ́ Ọlọ́run ba lórí ilẹ̀ ona ni nabiyullahi nuh alayhi salatu wassalam anábì Nuhu náà ṣe ó ṣe nasiha fáwọn jọ rẹ̀ mo ní kàlọ̀ wọnú suratu al-A'raf tàbá gbé láti aya 59 ọlọ́wọ́ bá alíkẹ́ sọ pé laqad arsalna Nuhan ila qawmi ọlọ́wọ́ bá alíkẹ́ lásọ fún ọlọ́wọ́ bá ní laqad ọlọ́wọ́ ní ní pàápàá ibi báyìí ọ̀rọ̀ yí ọ̀rọ̀ tó lágbára ni lọ́dọ̀ àwọn oníbàlágọ̀ ọmọ ń pè ní al-inkari ìǹkárí ó ní ọ̀rọ̀ tó yẹ́ sí pé a kàn nípa pẹ̀lú orinṣẹ́ ìkankan nípa méjì àbí jù bẹ́ẹ̀ lọ a ní ìbtìdáì a ní tọ́lábí a dẹ̀ ní ìǹkárí lọ́dọ̀ àwọn oníbàláhọ̀ mẹ́tẹ̀ta ní bẹ̀ ṣùgbọ́n eléyìí tá a fẹ́ lò mí báyìí ní ìǹkárí kíyàn kan ẹ̀ nìkan nípa pẹ̀lú nǹkan irinṣẹ́ kankan nípa ẹyọ kan tó bá jẹ́ pé ẹni ẹ ń ṣe èméjì ni tó bá yí pé kọta covid ń ṣe èméjì lórí pé ṣe kí ní àṣòdòdó ní ṣe àbòdòdó kọ ìgbà ẹ lẹ́lò tọ́lá bí ẹ lò pẹ̀lú ẹ kan nǹkan ẹ nípa pẹ̀lú iṣẹ́ kankan nípa ẹyọ kan àmọ́ tí ò bá takò rárá kò tí ẹ gbọ́ rí sẹ̀gbẹ́ èyàn tí ó gbọ́ nǹkan rí tẹ́bá ṣe ń kó sílà káyẹ̀ rẹ̀ ní ọmọ wọlé ẹ má wulẹ̀ ló nǹkan kan tẹ́ẹ̀fin kankan nípa ìyẹn ìtìdá ilẹ́lò ẹ̀kà máa sọ̀rọ̀ lọ́bẹ̀ yóò máa gbà àmọ́ ní bíbá yìí káàdì bá ń wọ́rọ̀ ẹ̀ṣẹ́ lágbára tó ọlọ́ni lákọ̀d láàmù yìí láàmù kọ́sàmù ni mo wà tó àtúnlè kọ́sàmù ọlọ́wọ́n bá ń búra ọlọ́run tó wà ló kọ́d ọlọ́wọ́n bá ní ní pàápàá kó lè bá àmọ́ jẹ́ ìsàtakò fáwọn tí bá aran sáwọn ọjọ́ ẹ̀ ara Ànábì Nuhu sáwọn ọjọ́ rẹ̀ faqala ya qawmi i'budullah ọlọ́run bá nígbàtá Ànábì Nuhu ó bẹ̀rẹ̀ sí máa jíṣẹ́ tí ó bẹ̀rẹ̀ sí máa jíṣẹ́ kí ló sọ fáwọn ọjọ́ rẹ̀ i'budullah tawhidu ló fi bẹ̀rẹ̀ ẹ máa sin ọlọ́run bá ìpèpè àwọn ànábì ọlọ́run bá nìyẹn ká bẹ̀rẹ̀ láti bí tawhid u'budu Allaha ànábì Nuhu pé àwọn ìjọ rẹ̀ pé máa jọ́sìn fọ́lọ́run bá nìkan ma lakum min ilahin ghayru ma lakum min ilahin ghayru ẹ ní ìláhù mi ay al-ma'bud ẹ ní ẹlòmí tó tọ́ láti máa jọ́sìn fún kéèṣe pọ́n ṣe náfí wujudil ilah kéèṣe pọ́n tó ó ń takò wípé wọn lẹ́lòmí àà wọ́n ní ìzà náà wọ́n ní lat abẹ́ẹ̀kọ́ ni wàkọ́lù látàzàrún na alì hàtàkùn wà látàzàrún na wádàn wà lásùwá ẹn wà láyà rúta wà yàíkọ wà násọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n ń ṣe lélẹ̀ kò ń ṣe pé lànẹ́bìnúhù ni tó yẹ tó lẹ́tọ̀ kẹ́ máa jọ́sìn fún bí haqqin ẹ́ ẹ̀ lẹ́lòmí tó yẹ kẹ́ máa ṣerú ìbádà yìí fún ghayruhu tó yàtọ̀ fọ́lọ́wọ́ bá nìkan inni akhafu alaykum azaba yawmin azim ó ní mo wá ń bẹ̀rù lẹ́yìn lórí tẹ́ bá lọ gbọ́ nasiha tí mo ń ṣe fún yín akhafu alaykum azaba yawmin azim mo ń bẹ̀rù kí ìyà ọjọ́ tó tóbi má lọ jẹ ìjọjọ́ gbìyàn kìyàmà tẹ́ bá lọ jáwọ́ qala al-mala'u min qawmihi àwọn ìjọ kan àwọn ìjọ tó gbẹ́rùgbọ́n rí nínú ìjọ anábì Nuh alayhi salatu wa salam sọ wípé inna lanaraka fi dalalin mubin inna lanaraka dájúdájú àwọn rí ọ àwọn náà kàn nípa pẹ̀lú oníṣẹ́ kan pàpàpà méjì torípa Ànábì Nuh takò wọ́n pòwò sí nínú ànù ó wá ní inna lánàrọ́ọ̀kà fìbọ̀láàlì mùbí a rí ọ láì síyè méjì ń bẹ a rí ọ pé inú ànù tó fojú hàn ló wà náà ibi táwà fẹ́lò ní pé qala ya qawmi laysa bí dalalatun walakinni rasulun min rabbil alamin anábìnú wọn sọ walakinni rasulun min rabbil alamin amma òjíṣẹ́ mo jẹ́ sí yín látọ̀dọ̀ Ọlọ́run baba gbáńláyé ubalighukum risalati rabbi ubalighukum risalati rabbi mo ń múdó góngó mo ń múdé tí gbọ́yín risalat àwọn ìfiránṣẹ́ Ọlọ́run bá mi sí yín ubalighukum risalati rabbi wa ansahu lakum wa ansahu lakum mo dẹ̀ ń ṣe nàṣíhà fún yín mo ń tọ́ yín sọ́nà mo ń ṣe wáàsí fún yín so ó túnmọ̀ sí pé anábì Nuhu náà alayhi salatu salam kí ló ṣe fáwọn ọjọ́ rẹ̀ nàṣíhà wa ansahu lakum mo ń ṣe nàṣíhà fún yín wa a'lamu minallahi ma mo nímọ̀ rẹ̀ tẹ́ ẹ bá lọ jáwọ́ mo mọ́ tó lè wá látọ̀dọ̀ Ọlọ́run bá sí yín wa a'lamu minallahi ma la ta'lamun so lè bá ìjẹ́ ànábì Nuh alayhi salatu salam nígbàtí ó ń ṣe kíni o nígbàtí ó ń ṣe nasiha fún àwọn ìjọ rẹ̀ naam náà àmáwọn ọjọ́ tí ẹ̀ náà wọn gbọ́ nasiha eléyìí báyìí ó wà nínú suratul a'raf aya 76 nínú suratul a'raf anábi Salih alayhi salatu salam ìgbàtọ́lọ̀ bá alékílá ń sọ̀rọ̀ rẹ̀ fún wa nínú suratul a'raf ọlọ́wọ́ bá alékílá jẹ́ kó wáyé pé anábi Salih alayhi wípé òjíṣẹ́ ọlọ́wọ́n ba lòun jẹ́ sí wọn kí wọ́n sì tẹ̀lé òun lórí àwọn nǹkan tó ń mú wá fún wọn náà anábì sọ́ọ̀lì wọ́n sọ fún wọn wípé àwọn tó gbà fánàbì sọ́ọ̀lì wọ́n ní qalu inna bima ursila bihi mu'minun wọ́n ní dájúdájú àwa jẹ́ olùgbàgbọ́ sí nǹkan tí wọ́n fi rán anábì sọ́ọ̀lì níṣẹ́ sí wa qala alladhina istakbaru àbáwọn tí wọ́n ṣe ìgbéraga sí ìtẹ̀lé òfin ọlọ́run bá tọ́lọ̀ bá rí káfẹ́ ráwọn anábì Nuh anábì Salih wọ́n ni inna billadhi amantum bihi kafirun tí a rí tẹ́yìn lẹ́yìn gbàgbọ́ yẹn àwa ṣe kèfèrí sí àwọn gbàgbọ́ fa'aqaru

nkúntà mílẹ̀ mọ̀rọ̀sẹ̀lì tó bá yẹ pé òótọ́ lọ́nà bá bá rán oúnṣẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá rẹ kíyà ń sọ kalẹ̀ báyìí nígbàtí wọ́n nígbàgbọ́ فأخذتهم الرجفة فأصبحوا في ديارهم جاثمين ọlọ́wọ́ bá lékẹ́lá jẹ́ kó ráyí pé ọlọ́wọ́ bá lékẹ́lá mílẹ̀ ọlọ́wọ́ bá mímọ́ wọn kò yí báyìí nìsìn ọlọ́wọ́ bá milẹ̀ ní milẹ̀ tó lágbára mọ́ wọn débi wípé gbogbo pátá asbahu fi diyarihim jathimin gbogbo pátá wọ́n parẹ́ sínú ilé wọn so ibá nísìnyí wọ́n jẹ́ tó yẹ́ sí pé ilẹ̀ gbé wọn mì báyìí ọlọ́wọ́ bá ní pé fatawalla anhum wa ya qawm ọwá gúnrí kú lọ́dọ̀ wọn wa qala ya qawmi laqad ablagtukum risalata rabbi ọwá ń sọ báwọn jọ rẹ̀ pé ẹ̀yin ìjọ mi ní pàápàá mo ti mú dé ti gbọ́ yín o mo mú dóngbò gbódọ́dọ̀ yín o mẹ́sẹ̀jì ṣùgbọ́n ẹ nífẹ̀ẹ́ ẹni tí bá ń sí bá ń tọ́ yín sọ́nà ẹni tí bá ń ṣe wá sí fún yín ọ̀tálẹ̀ mọ́ mú ǹjẹ́ bẹ́ẹ̀ kọ́ láwọn ìjọ tí wọ́n náà ṣe rí báyìí walakin la tuhibbuna an-nasihin tẹ́ bá fẹ́ ṣe wá wa ọ̀sẹ̀ wá sí ẹ̀yìn ẹ̀yìn bẹ̀rẹ̀ gbogbo nǹkan lẹ́mọ̀ sọ di wá sí ti gbogbo gbà wá sí lẹ́mọ̀ sí yẹn máa gbọ́wà sí ni wallahi yẹn máa gbọ́wà sí ni so a mẹ́ta bá ti rí pé gẹ́mọ́ ṣe wá sí ẹ máa ṣe wá sí ah subhanallah so ọkàn yẹn ti lé nìyẹn èyàn ti kó sínú ìrọ̀ ìgúnrí kúrò níbi díkìrò ọlọ́wọ́ bá díẹ̀ kúrò níbi ìrántí ọlọ́wọ́ bá kúfùrù ní kọlọ̀bà lè ká kí láwá kún bẹ̀. náà ilé jẹ́ ànábì Salih alayhi so àtọ́yẹ́s pé òun náà ṣe nasiha fún àwàlùmọ́ rẹ̀ now eléyìí báyìí náà tabatoro wọn ní suratul A'raf aya 93 àtúnbárùn kan tó tún jọ báyìí náà àbámbẹ̀ a nípa anábi wa Shu'aib lélẹ́yìí anábi Shu'aib alayhi salatu salam naam àwọn anábi ẹjọ́ anábi Salih ọlọ́mọba anábi Shu'aib ọlọ́mọba alẹ́gbẹ́ ń bọ́rọ̀ tí wọ́n náà bọ̀ ọlọ́ni fatawalla anhum fatawalla anhum faqala ya qawmi laqad ablaghtukum risalati rabbi wa nasahtu lakum anábi Shu'aib ń sọ fáwọn ẹjọ́ rẹ̀ pé ẹ̀yin jọ mi lẹ́yìn tọ́lọ́mọba alẹ́kẹ́lá pa eh fa kayfa asa ala qaumin kafirin báwo wá ní ṣe máa banújẹ́ lé àwọn ìjọ kèfèrí tọ́lọ̀ bá lè kẹlá pa wọn bó ní ṣe máa banújẹ́ lé yín lórí mú wí fún yín ẹ gbọ́ ni lẹ́yìn tọ́lọ̀ ń pa wọ́n run tẹ́ni ẹ o wọ́n sọ fún ẹ pé ẹ̀yin aláìgbọ́rọ̀ sẹ́ríbi tọ́rọ̀ já sí báyìí message ọlọ́run bá fún mo dẹ̀ ṣe nàṣíhà fún yín ẹ gbọ́ ni kò wà a jẹ́ sí pé tíyàn bá gbọ́ nàṣíhà tíyàn bá gbọ́ nasihatu nasihin tíyàn bá gbọ́ ìtọ́sọ́nà àwọn olùtọ́sọ́nà èèyàn parun gẹ́bà àwọn ìjọ tó náà sí parun kọ́lọ̀n kó sànà wà àìmọye èèyàn lónìí tó wáyé pé àìgbọ́mọ̀ràn lẹ́nu àwọn olùmọ̀ràn ìlọ́kó parun bá dóní débi tó parun dé lónìí ni kí yẹn mọ́ gbó mara ẹlòmí ti parun kódà lórí alámàrí ayé àìbẹ̀kọ́ ni ẹlòmí ti da edu arin ilẹ̀ lónìí nítorí pé kò gbọ́ mara àwọn tí wọ́n fún ní mara lórí alámàrí wọ́n ìfẹ́ gbígbèsè ayé rẹ̀ àìbẹ̀kọ́ ni ẹlòmí ń gé kàbámà jẹ lónìí báyìí ó ti bọ́ ma lọ́wọ́ ń gé kàbámà jẹ pé ẹ́ wọ́n dẹ̀ wọn báyìí

àti mọ́ta anábi Nuhu wa anábi Salih anábi Shuaibu náà tó lélé báyìí na'am a nínú suratu Tawba ọlọ́wọ́ bá alikẹ́lá ń sọ̀rọ̀ nípa nǹkan tó ní sí pẹ̀lú nasiha bí na ṣùgbọ́n ìtumọ̀ mélòó ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم الله أباني ليس على الضعفاء الله نيكو سيفو أوتون جاء الله تيوان لكبارا ولا على المرضى بكنا كسي أسي fún àwọn tó jẹ́ aláàárẹ̀ wala ala alladhina la yajiduna ma yunfiqun bákan náà kò sí ẹ̀ṣẹ̀ fún àwọn tí wọ́n ní tí wọ́n fẹ́ ná haraj kò sí ẹ̀ṣẹ̀ fún wọn laysa ala ad-du'afa'i wala ala al-marda tí wọ́n lọ sí ìjagun sójú ọ̀nà lọ́wọ́ bá nítorí wọ́n jẹ́ du'afa àwọn afọ́jú dùwàfà ni wọ́n àwọn arọ dùwàfà ni wọ́n àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ náà tó ẹgbẹ́ wọn ní agbára wọn ní kúwà wọn ní agbára ti tara láti ṣe jihad sí jùlọ lọ́wọ́ba abẹ́ẹ̀kọ́ ni àbáwọn tí ń sàárẹ̀ ẹ̀ tí ń sàárẹ̀ ọ̀ lágbára ti jihad àbọ́ lágbára ni kò lágbára bákan náà àwọn ọlọ́ni kò sẹ́sẹ̀ fún wọn o idha nasahu lillahi wa rasuli nígbà tó bá ti jẹ́ sí pé wọ́n ṣe ikhlas wọ́n yẹ pé ọkàn wọn nínú ọkàn wọn ní ikhlas sọ́lọ́ ọba pé àwọn fẹ́ ṣe nǹkan yẹn ọlọ́run fún wọn lágbára abẹ́ẹ̀kọ́ ni wọ́n dẹ̀ ṣe nasiha fún nẹ́bì wọ́n júlù tọ́sà nẹ́bì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ tẹ̀lé anábi ní ẹ̀ẹ̀rin ìrìn àjò kan àbí kẹ́ kọjá níbi valley kan ẹ́ níbi àyè tó jí kòtò kakẹ́ fún bọ́sójì kejì illa kanu ma'akum àbí kọ́ yẹ́pá wọn táà ń wí wọ́n wà pẹ̀lú yín habasahumul marad anábi ní tí ni pé àìsàn ló dì wọ́n mẹ́lẹ̀ inú anábi wọ́n tẹ̀síwájú anábi ní ẹ̀wá fil ajr àfikọ́ jẹ́ pé wọ́n àwọn náà kẹgbẹ́ pẹ̀lú inú ládá bẹ́ẹ̀ bá sí ládá àwọn náà mọ̀ ní nítorí pé sincerely wọ́n fẹ́ ṣe wallahi ọlọ́run balẹ̀ kẹ́lá ní ìyọ̀ndá fún wọn àìsàn ló dì wọ́n mọ́lẹ̀ àìlágbára ló dì wọ́n mọ́lẹ̀ bọ́ sí wà ń lú léyẹn ìbànújẹ́ ń bá wọn pé ha ọlọ́run káwa náà sì dápé báyìí káwa náà lágbára báyìí káwa náà tẹ̀lá nàbí sọ́lọ́sọ́rọ̀ lọ sójú ogun naam idha nasahu lillahi wa rasuli tán bá ti ṣe nasiha fọ́lọ́ọ̀bá nasiha mi báyìí sẹ́ pé bí máa nẹ pé tó bá sí ikhlas fọ́lọ́ọ̀bá àtànẹ́bì sallallahu alaihi wasallam tasi ikhlasu ikhlasu ibada fọ́lọ́ọ̀bá tasi ikhlasu mutaba'a fanabi sallallahu alaihi wasallam torí pé ikhlasu méjì náà la lè ṣe a lè ṣe ikhlasu ibada fọ́lọ́ọ̀bá a lè ṣe ikhlasu mutaba'a ànábì nìkan lágbọ́dọ̀ máa tẹ̀lé ikhlasu mutaba'a ni ànábì nìkan lágbọ́dọ̀ máa tẹ̀lé kò so tán bá ti ṣe lé ìbáyìí fọ́nà bá tànẹ́bì sallallahu alaihi wasallam kò sí jìyà fún wọn náà nínú àwọn ẹ̀rí tí ó tó wá again òun náà ni aya tó wá nínú suratu Hud aya 34 nínú suratu Hud Ọlọ́run bá alékẹ́ sọ pé ìgbà tí àwọn ìjọ ànábì Nuh wọ́n sọ pé qalu ya Nuh قد حادلتنا فأكثرت جدالنا قد جادلتنا قالوا يا نوح قد, قد جادلتنا فأكثرت, فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين أنا ọjọ́ anábi nuh alayhi salatu wassalam wọ́n ní ìrẹ ó ti pọ̀ tó ti ń wí ó ti bá wa jiyàn lọ́pọ̀lọpọ̀ lórí pé a parun tí a bá já ọkọ̀ mi tá ń ṣe yìí ó sì máa ó sì pọ̀ lẹ́ni tí ń wí eléyìí báyìí ní gbogbo gbàgán ẹ kọ̀dìjá deltana ó bá wa jiyàn lọ́pọ̀lọpọ̀ pa fàkìtàrta jìdà lánà ẹ ó sì pọ̀ lẹ́ni tí ń bá wa jiyàn yìí fatina bima ta'iduna eléyìí náà ti tó gbogbo à ń jánu yìí ti tó gbogbo ìyá ọlọ́run tó ní ọ̀sẹ̀lẹ̀ yẹn ma sọ fọ́nà bí kọ́ mọ́ mọ́ báyìí àfẹ́nu òṣìmá ó ti pẹ́ tó ti ń sọ ó ti pẹ́ ó ti ń tẹnumọ́ púpọ̀ jù ó ti yẹ kíkìní náà dé látijọ́ náà irọ́ ló ń pa ọkùnrin yìí ọlọ́run ní àkàn tí ó fi jẹ wá fún أستغفر الله العظيم قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين قال أنا بنوه وانزم إنما يأتيكم به الله الله أبا نيوم وافوه كيسمي إن شاء تباو ọlọ́wọ́n bá ní o mú nǹkan yẹn wá látọ̀dọ̀ rẹ̀ ìṣáà tó bá wù bẹ́ẹ̀ láti ṣe bẹ́ẹ̀ fún yín wa ma antum bi mu'jizin ẹ̀ sì lè bọ́ lọ́dọ̀ ọlọ́wọ́n bá tí yà ọlọ́wọ́n bá dé nígbà tó bá ti wù ọlọ́wọ́n bá ọzọ fún pé wala yanfa'ikum nushi in aradtu an ansaha lakum tí n bá ti ẹ̀fẹ́ tọ́ yín sọ́nà ìgbà mú fẹ́ sí wà sí fún yín kò lè ràn yín ẹ̀yin ìjọ lọ́kàn líle yìí in aradtu an ansaha lakum tí n bá ti ẹ̀fẹ́ sí nàṣíhà fún yín gan nàṣíhà mi ò kana Allahu yuridu an yughwiyakum an yughwiyakum in kana Allahu yuridu an yughwiyakum tó bá yẹ pọ́lọ́wọ́ bá lè kí lábẹ́ sọ yín nù kò sí bí n ṣe lè ṣe wá sí fún yín tó kò lè ràn yín huwa rabbukum òun ni rabbu yín òun ni ń darí àlámọ̀rí yín wa ilayhi turja'un ọ̀dọ̀ rẹ̀ náà láti padà sí so eléyìí báyìí ó ń sọ̀rọ̀ nípa nasiha fún wa náà eléyìí báyìí jẹ́ ṣókí nínú àwọn áyà tọ́lọ́wọ́ bá lékí láti ń sọ̀rọ̀ nípa nasiha so àti ìsàlàyé lẹ́ẹ̀kan nípa áyà tọ́lọ́wọ́ bá lékí láti túbú ilallahi tawbatan nasuha sọ̀rọ̀ ń bẹ̀yẹ náà ọ̀rọ̀ nasiha náà ni ká sì tawba wa kájẹ́ kí táwọ́bà wa kó mọ́ kúrò níbi àwọn ìdọ̀tí ẹ̀ṣẹ̀ kò yíba ní sin káṣe táwọ́bà wa kí ó mọ́ pátápátá kí gbogbo àwọn májẹ̀mú táwọ́bà kó pé lára táwọ́bà wa sù lára nasiha ni tabawa fẹ́ nasiha fúnra wa tàdẹ̀ ti wa ni tàbá bí wá lè nasiha fún wa tọ́mọ̀ yáwá bá bí wá lè ká ṣe nasiha fún un agbọrọ si nasiha fun awon nasiha wula agbọrọ si fun rawa ni gbogbo gba nasiha ta ma se fun rawa ohun naa ni ko je si wipe ka ma se nasiha fun lati ma be lori ilana sunna lori ilana tolooba nitori wipe gbogbo ibada teyan ba n se ti o ba ni istikoma ti o ba ni iduo sese lori ibada yen wallahi ibada tí ò wúlò ní ọlọ́pàá ló fi jẹ́ sí pé nínú fatiha táà ma ń ké lójoojúmọ́ ní ó kéré tán fẹ́ni tí ò bá yóò fatiha nígbà 17 lójúmọ́ ni tí bá ní ọlọ́mọ́síwá báhùn kíyàn máa kírun lá ọ̀rọ̀ yẹ̀ lásọ́kọ́ máa yẹn náfílà irú ẹni báyìí bí ìgbà pé ó ń dùn rẹ̀ ní ládá tó pọ̀ ní bí ìgbà pé èyàn máa mọ̀ ń bu rẹ̀ ní máàkì ni now àmọ́ mùsùlùmí tó bá wà nípò pé ìdá ahlaltul halala wa haramtul harama eh tí n bá ti ṣe halali tí n bá kírun wákàtí márùn-ún mi tí ìyẹn náà fílà kún wa ahlaltu halala tí mo sì ń ṣe gbogbo halal Ọlọ́run bá ní halal gbogbo ẹ̀tọ́ Ọlọ́run bá ní mo gbà pé halal ni wa haramtu harama tí mo dẹ̀ jìnà sí gbogbo àwọn èèwọ̀ Ọlọ́run bá Ọlọ́run mọ́ báyìí Ọlọ́run jẹ́ kí àwa jẹ́ ni tó yẹ sí pé yóò tayọ wúrú àwọn kò báyìí náà àmọ́tẹ̀yàn bá wà nínú sọ fún yẹn náà tó sì mẹ́ntẹ́ni ẹ̀ tí ó jáde kúrò lórí sọ fún yẹn yóò sì là lọ́dọ̀ Ọlọ́run bá gẹ́gẹ́ bá Nábì sallallahu alaihi wasallam èyàn máa ń ké suratul Fatiha ó kéré jùlọ lẹ́ẹ̀mẹ́tàdínlógún lójúmọ́ a máa ń sọ nǹkan kan bẹ̀ tó pàtàkì torípa náà bá rí kẹ́sọ pé inú hadithul qudsi ní qasamtu salata bayni wa bayna abdi nisfayn mo pín suratul fatiha as-salah mẹ́yẹ suratul fatiha ni lọ́nà ọba alékílá ń pè ní sọ́lá eléyìí làwọn afá ma ń pè ní itlaqul kulli wa iradatul juz'i ta'ziman kí a dárúkọ gbogbogbò gbogbo nǹkan kó ìjẹ́sí pé nǹkan yọ kan lágbà lérò nínú sẹ́ gbogbo yẹn ẹ̀rí pé as-salah ìta ń se ń bẹ̀ pọ̀ abẹ́ẹ̀kọ́ ni nínú ẹni wà ọlọ́run tó yẹ gbé sọ́lá kọ̀mọ́ lórí fatiha nìkan ọlọ́run bá lè fi gbọ́lá fún suratul fatiha ni nínú àwọn asma'ul fatiha àwọn asma'ul suratul fatiha ni as-sọ́lá ọlọ́run ní èmi ọlọ́run bá lè kẹ́lá pín suratul fatiha sí méjì láàrin ẹrú mi nínú pín ẹrú inú pín ìbẹ̀ kíyà ti wà lójú ọ̀nà kó tó wá máa tọrọ ojú ọ̀nà kò túmọ̀ sí pẹ́ níyẹ́ sínà àlékún ojú ọ̀nà thabati ní tọrọ in tọrọ ìfẹsẹ̀rinlẹ̀ lórí ojú ọ̀nà nìyẹn èyẹ́ lè jẹ́ mùsùlùmí kó sì tó sínà mùsùlùmí tí ń mutí ó sínà bí ó sínà mùsùlùmí tí ń ṣe zìnà hidaya fi tariq àwà lójú ọ̀nà àtò máa tọrọ kọlọ̀bá kó fi wá mẹ́nà kúrò bí gbogbo àwọn ìsìnà tí ń bẹ pátápátá nítorí pé ìtàn pè ní ìsìnà òun náà ni dídùl húdà ìdàkejì mẹ́nà ni zina ìsìnà ni àbí mẹ́nà méjì náà ní bẹ tí ó bá ti lè jẹ́ sínà yóò jẹ́ mẹ́nà ni ẹ ọlọ́run ní járí táfi pè zina ní ìmẹ́nà torí pé ẹni tí bá zina ní mẹ́nà ọ̀rọ̀ ìmẹ́nà ọ̀rọ̀ tí ẹ tó burú zina lásán lọ tóun sì zina ni kò tí yẹ bá ní èyàn ṣe zìnà ó gbà pé ni ó gbà pé ìsìnà ni ni ẹ̀ṣẹ̀ ńláńlá tó tóbi ni tí ó mú yàn ṣe àgbákòyà lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n yíyàn tó wá gbà pé kódà kọ́ mẹ́sẹ̀ zìnà àmọ́kọ́ ní kí ló zina zina wo ni haram àwọn tí a ti jáde kónú Islam wáyé pàápàá so ìsìnà ni zina ọtí mímọ̀ isina ni torí pé tó bá ti yàtọ̀ sí ó ní ni so a ń bẹ lọ́wọ́ bá ihdina as-siratal mustaqim ibi táwọn lọ ní pé as-siratu al-mustaqim ojú ọ̀nà tó dúó déédé istiqama wà ń bẹ̀yẹn ojú ọ̀nà tó yẹ kí ni o ojú ọ̀nà tó ní istiqama as-siratul ojú ọ̀nà tó dúó dédé ó túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rin ojú ọ̀nà tó dúó dédé irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ ní istiqama kò yé báyìí nísìn ó gbọ́dọ̀ ní istiqama ilé ìlàmà sí nàṣíhà fúnra wa àwọn àtàjọmọ̀ ya pé káì ẹ̀yin tẹjọmọ̀ ya o ẹ wà láàrin àwọn brothers nínú kámpọ́sì o ẹ sí láàrin wọn o ẹ má jẹ́ kí ìmánì yín lọlẹ̀ o ẹ má ti torí wípé ẹ wà láàrin àwọn brothers lẹ́mọ̀ fi ṣe súnnà masha Allah láàrin yín àmọ́ nígbà àwọn ẹlòmí ìbẹ̀ẹ́ pé nǹkan tí ò lè ṣe lójú brọ́dà yóò sì máa sí láyé àwọn brothers a jẹ́ pé kìí sọ́lọ̀ ló ń sìn àwọn brọ́dà ló ń sìn nìyẹn tó gbé tó bá ipọ́ lọ́wọ́ ọba ló ń sìn níbi tí ò sáwọn brọ́dà mọ́ yẹn sọ́lọ̀ mẹ́mẹ́ àbí òsì mẹ́ ṣé mọ́ ọlọ́wọ́ ọba lékelá wà ń bí àbí òsì mẹ́ ọlọ́wọ́ bá ń rí àbí òrí ọ àmọ́ tó nifaq tó ní agbára nìyẹn kò tí yé bá ní sí a mọ̀ sí nasiha bẹ́ẹ̀ fúnra wa istiqama ló fi jẹ́ sí pé ẹnìkan lọ bá nabi sallallahu alaihi wasallam hadith ya imam muslim ló gbà wá ó ní kulli fil islam qawlan la as'alu anhu ahadan ghayrak ó ní ra nabi fún mi ní ó ní sọ nǹkankan fún mi nínú islam tó yẹ sí pé lẹ́yìn tí bá ti gbọ́ lẹ́nu rẹ̀ ìní bèèrè lọ́wọ́ ẹlòmíì má tó yàtọ̀ fọ́rẹ̀ ànábì sallallahu kí lánàbí sọ anábì ni kúl àmàntubiláhi súnmàstàkì kúl àmàntubiláhi súnmàstàkì sẹ́dí tánàbí sọ gbogbo ẹ̀sìn ti parí anábì ni kúl sọ wípé gbólóhùn ẹnu nìyẹn àmàntubilá mo nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run Ọba ti ṣe ọ̀tọ̀ kanú àwọn arkanul imani mẹ́tẹ̀ta ti pé ẹ́ tasdiqun bil qalb wa qawlun bil lisan wa la'amalu bil jawarih arabi ni qul ẹ́ amantu billah in ta sọ lẹ́nu nìyẹn tó bá wá wíbẹ̀ jẹ́ òní lẹ́nu ọkàn rẹ iṣẹ́ tọkàn nìyẹn thumma istaqim wá dúó lórí ẹ̀ iṣẹ́ tara nìyẹn gbogbo ìsìláàmù ti pé pátápátá síbi ta sọ yìí kódà tó bá fún èèyàn ní wákàtí mẹ́ta láti ṣe ṣẹ́hù àdífi kú ul amantu billahi thumma istaqim wallahi kò tó wallahi kò tó kódà tó bá fún èèyàn ní oṣù kan láì ní fìkàpẹ̀ kan láì ní sọ̀sọ̀kúsọ̀ láì ní wíyókúwì wallahi kò tó wọ́n lẹ́nìkan wọ́n lẹ́nìkan fi ọdún méjì ṣe tafsiru suratul eh, tafsiru suratul kawthar èyàn lè fi orídi kùránì tú sọ́tùl káwùsàr àbẹ́yẹ lè fi orídi kùránì tú ní pé yẹn bá ṣe gbọ́ kéwúyé sí ni kéèṣe pẹ́ ni yẹn sọ ẹni tàn wọ́n lè wí kàtàkàtà owó lè yẹ pé ìtànjàpá àti yẹn níbo ní sọ ṣùgbọ́n ó rọrùn kódà kéèyàn fi ọdún mẹ́fà tú sọ́tùl káwùsàr wàláì tí ò dẹ̀ ní fi kàpẹ́ kéjì tí ò sì ní wí fi ddin now anábi sallallahu alaihi wasallam sọ pé kúl àmántù billahi thumma istaqim sọ wípé mo nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run wa lẹ́yìn náà kọ wá dúó lórí gbólóhùn yìí so alistiqama ó pàtàkì gan ó pàtàkì gan débi pé ọlọ́run wa alékẹ́lá ga máa pa wọn nẹ́bí ọlọ́run wa láṣẹ pé kan sí kan ní istiqama wọn dúó dédé lórí àṣẹ wọn dúó dédé gẹ̀rẹ̀ àwọn ànẹ́bí ọlọ́run wa ṣe bá ní sí yìí summa istaqim kama umirt ọlọ́wọ́ bá nìkan pa nẹ́bí láti kó dúó dédé bọ́lọ̀ bá nìkan sí pálásẹ̀ ṣe bá ní sí ló fi jẹ́ pé tẹ́yẹ bá jẹ́ ni tó dúó dédé lórí àgbọ́yé Islam lórí àgbọ́yé sunna oore tó pọ̀ ni innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ọlọ́wọ́ bá ní dájírájá àwọn tó sọ wípé rabbuna allah wọ́n sọ lórí àwọn wọn wípé ọlọ́run ọba allahu ni rabbu wa ó sì rẹ̀lẹ̀ lórí ọkàn wọn bẹ́ẹ̀ thumma istaqamu lẹ́yìn náà wá dúó lórí gbólóhùn yìí tatanazzalu alayhimul malaika àwọn màláíkà máa sọ̀kalẹ̀ àwọn màláíkà máa sọ̀kalẹ̀ wá bá wọn nígbà tán bá fẹ́ kú tán sọ fún wọn pé ẹ má banújẹ́ o ẹ má bẹ̀rù lórí tẹ́ lọ bá lálẹ́kẹ̀yàmà ibi tẹ́ lọ bá dáa torípọ̀ mẹ́ẹ̀dẹ́ ni ẹ má ń páyà nǹkan tí ó kàn lẹ́yìn tó bá kú tán àbí ni ó máa fi ọlọ́kàn pé la takhafu ẹ má bẹ̀rù tẹ́ lọ bá lọ́dọ̀ Ọlọ́run Ọba wala tahzanu ẹ sì má banújẹ́ lórí tẹ́fẹ́ fílẹ̀ sílé ayé ẹ má banújẹ́ torí pé ntọ́ mẹ́ẹ̀dẹ́ nǹkan méjì tí ni wọ́n wà fọkàn balẹ̀ lórí méjèèjì wa abashiru bil jannati allati kuntum tu'adun ẹ máa yọ̀ ẹ máa dùnú eh pẹ̀lú aljanna tolo ba le kala sadin fún yín ibẹ̀ lẹ ńlọ nítorí pon so nítorí Ọlọ́run ba ẹ jẹ́ ká ní istiqama lórí ẹ̀sìn wa ẹ jẹ́ ká dẹni tí ó dúró dédé ni tó yẹ sí pé eléyìí tá bá ti gbọ́yé nú ẹ̀sìn ká máa ṣe ìwádìí ẹ̀ tá ti ṣe ìwádìí ẹ̀ tá ti rí pa gbọ́yé tá ti rí pó yé wa tẹ́ ká dúró ẹ̀ eléyìí ló fà ló fi jẹ́ sí pé ó wá nínú hadithu al-Irbad bin Sariyah radiyallahu anhu hadithi wá nínú sunanu Tirmidhi wadda ba nínú sunanu Nasa'i anabi sallallahu afawa al-Irbad ibn Sariyah ó sọ wípé wa'adhana rasulullahi sallallahu alaihi wasallam maw'izatan baligha hadith tó gbajúmọ̀ lọ́dọ̀ ẹni ni ó lẹ́nẹ́bí sallallahu alaihi wasallam ṣe wá sí fáwọn ọjọ́ kan nàṣíhà nìyẹn anẹ́bí ṣe nàṣíhà anẹ́bí ṣe wá sí fáwọn maw'izatan baligha wá sí tó dógóngó wajilat minha alqulub ó ní látara wá sí ibi tó lágbára dé ẹ̀mí àwọn bẹ̀rẹ̀ sí máa gbọ̀n èyí sì ti mọ̀ pé gbogbo ẹnikẹ́ni tẹ́mì rẹ̀ bá ń gbọ̀n nígbàtí bá ń gbọ́ wá sí múmi nínìyẹn ẹgẹ́ bọ́lọ̀ bá ní sọ nínú Qur'an abẹ́ẹ̀kọ́ ni tọ́lọ̀bà lè gbáyé pé innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum ọlọ́ni innama ẹnu àwọn tó jẹ́ múmìnì àwọn ni alladhina àwọn tó jẹ́ sí pé ìròyìn ń bẹ lára wọn tí ẹ bá ti wárò yìí ti lára èèyàn kìí ṣe múmìnì nìyàn tó pé innama adatu hasrin wa qasr àwọn ẹni tó ẹ́ sí pé nígbàtẹ́ bá rántí Ọlọ́run ọba lọ́dọ̀ wọn nígbàtẹ́ bá wà ní jókòó rántí Ọlọ́run ọba agbàtàwọn fúnra bá ti rántí Ọlọ́run ọba gan wajilat qulubuhum ẹ̀mí wọn máa gbọ̀n ẹ̀rù ó máa bà wọ́n ẹ̀mí ó máa gbọ̀n ìyẹn ni al-Irbad bin Sari mọ̀ mùmìnì وذرفت منها العيون ojú àwọn bẹ̀rẹ̀ sí máa dámi táwọn sún ẹkún látara wá sí àwọn ti gbọ́rù wá sí báhùn ti pẹ́ àwọn wá sí tí yíò gbọ́ tí yíò mọ̀ sókún àwọn wá sí táwà máa ń gbọ́ lórí rédíò ti wá ẹ̀yìn ló sì wá táwọn ẹni èmi ò lè máa ṣe wáàsí kí ẹ máa sunkún tẹbà fẹ́ sunkún ọ̀tọ̀ èmi yóò máa sì tèmi èyàn máa rẹ́rìn ni ẹ máa rẹ́rìn ni kai anẹ́bì ló ṣe wáàsí fáwọn ẹ̀tàn sunkún yìí wọ́n tó bá fẹ́ sunkún tí bànújẹ́ bá bá ọ ọlọ́bù mí kése wáàsí tèmi ló ti wá máa sunkún kai irú àwọn wáàsí lẹ́yìn nígbàtí èsì pé eré lọ́lọ́run ní káwà sí láyé mo sọ̀rọ̀ kánjọ́ kan mọ́ ní tó bá yí pé eré lọ́lọ́run bá ní káwà sí láyé ni irú àwọn bàbá sùúrù àtàrí mr datin ọba jánàbí jẹ́ kọ́mẹ́dì láwà serious láwọn tó serious so kí rèèyàn máa wá lọ́wọ́ àdìjọ́ wa lọ́mọ rẹ́rin kò yí bá ní sí yìí so agbọ́dọ̀ máa ṣọ́ra pẹ̀lú kíyàn fẹ́ máa ṣe wáàsí kọ́ fi máa pa àwọn èèyàn lẹ́rìn ìgbà míì yẹn lè ṣe wáàsí tí sọ̀rọ̀ tó fọ́ ní kò sí nǹkan tó burú kíyàn rẹ́rìn àwọn èèyàn náà máa rẹ́rìn ní wáàsí anábì sallallahu ni tánàbí sọ̀rọ̀ tó fọ́ yìn ní ó yẹ ṣe kíní àmọ́ kíyàn máa ṣe wáàsí kẹ máa káwọn máa rẹ́rìn káwáyé pé káwọn ọkàn fẹ́ máa pa àwọn èèyàn lẹ́rìn lásán ni táwọn èèyàn máa rẹ́rìn àrítọ̀ ara ah,

bọ́ọ̀ bá ti màlùwà láṣẹ tó ọmọrún kí ọgbọ̀rọ̀ lékún níbẹ̀rù ọlọ́run nínú wá sí ẹ̀ lè rí nǹkan dìmú àfẹ́rin ẹ̀rin àrin palákáì kọ́nàbà kó láwà kó nùgbòrò àwọn kàbáì ẹni yí sọ pé wàzẹ́rọ fatimina alẹ́yún ojú àwọn bẹ̀rẹ̀ sí máa dà omijé táwọn sun ẹkún fàkúlnà ya rasulallah wọn náà ó dà gẹ́gẹ́ bí pé wáàsí ẹni tí ń dágbére ló ń ṣe yìí wáàsí ẹni tí ń dágbére agbọ́yé látara wáàsí rẹ̀ pé irú wáàsí tó ṣe ti lágbára jù bí ẹni pọ̀ ń dágbére pò ní sí láàrin wa mẹ́ni ànẹ́bí ọ̀já yàn o ànẹ́bí òní wọ́n sì gbọ́ o ọba sọ pé ànẹ́bí tó bá rí bẹ́ẹ̀ tó ẹgbẹ́ bó ṣe ṣe fa áòsínà sí wàsíyà fún wa àjẹ́pẹ́ wàsíyà ò ní kò ìyẹ̀dìgbà tí èèyàn bá ní mọ́tò tó kọ́lé tó lẹ́nu tó bá ti ń ẹni tó bá tó bá nílé tó bá ní mọ́tò tí ó táwọn yóò jogún náà ń wàsíyà irọ́ ni ìyẹn máa ń ṣe wàsíyà pé èyàn ọmọ mi ti ń bá kú tán ẹ dákun mo fọ́nà bá bẹ̀yìn o ẹ má fi súnà náà bílẹ̀ o káwa ní wàsíyà ó lọ́kọ ah, wàsíyà tí bàbá ọkọ wàsíyà tó kọ ni kẹ má fi súnà lẹ̀ ah, bàbá yóò síríọ̀sì kò sí wá síríọ̀sì ìyẹn bá kú tán sallallahu alaihi wasallam báwọn annabi ọlọ́wọ́ bá bá ṣe máa ń pè àwọn ọmọ wọn nìyẹn wọ́n ṣe ní fìlànà tọ́lọ́wọ́ bá lẹ̀ lẹ́yìn tán bá kú so àwọn asọ́fà annabi sọ lọ́sàn pé fa'áù sínà eré annabi ṣe wà sí ìyàfọ́ wa tọ́rọpẹ́ tọ́ bá ti gidi yẹn annabi ní usikum bitaqwallah usikum bitaqwallah ẹ̀rìkẹ́ mọ́lá annabi ọ̀já níyàn pé wà sí ìdágbére kọ́ lòun sí annabi ti rí pé ó gbàgbọ́ yé annabi ní usikum wàsíyà tí ma ṣe fún yín òun náà ni takwallah ẹ páyà Ọlọ́run àti inú wàsíyà ní kí n sọ fún yẹn pé ittaqillah páyà Ọlọ́run ọba tọ́bọ̀ wá ní kí yẹn páyà Ọlọ́run tọ́bọ̀ ní takwallah àwọn èèyàn mọ̀ nǹkan tó ń pè bẹ́ láwùjọ ti wáyé kò rí bá ní sí ọ̀nà olè yẹn mọ́ ń gbà páyọ̀ Ọlọ́run so òun ni pé kí yẹn jẹ́ sí pé gbogbo ń tọ́lọ́wọ́ bá lè kẹlẹ́ ní ká máa ṣe kíyàn máa ṣe ń páyọ̀ ọlọ́wọ́ bá nìyẹn tó pọ́ ń páyà pé tó wọ́n bá ṣe kí níyàn ọlọ́wọ́ bá lè kẹlọ́ jẹun yá tó wọ́n ń páyà ọlọ́wọ́ bá ó fi wá ń tẹ̀ lásì ọlọ́wọ́ àbíbẹ̀yàn bá páyà ẹnìkan yọ́ kò fẹ́ràn bá bí oníkò fẹ́ àníbáfẹ́ tó bá lóun fẹ́ nǹkan àníbáfẹ́ ṣe bá bá fẹ́ tó bá lóun ọ̀fẹ́ nǹkan kò fẹ́ náà nìyẹn àwa náà ní ànífẹ́ nǹkan yẹn àwọn ọba àmà fẹ́ lọ́dọ̀ tiwa tó bá ti di alámẹ̀rí tó dára papọ̀ àti ọ̀gá hod nígbà kí níyìí hod ọ̀gbọ̀rọ̀ káyà mẹ́rùn kaba yìí aláìláìláì ah, ah, ah, wọ́n fẹ́ ọwà torípò ń páyà rẹ̀ o mọ̀ yí pé tó bá lọ tẹ̀lófin rẹ̀ ó àti gbogbo ẹlòmíì náà tẹ́lẹ̀ tẹ́kùtún kálukú wa náà ń páyà báyẹn ẹni tí yẹn bá ń páyà òun tó yẹ pé ẹ máa pa òfin yẹn mọ́ gbogbo tó bá parí láṣẹ ẹ máa ṣe in tó bá dẹ̀ kọ̀ fún yẹn jìnà sí kò yẹ bá nìsín so kíyàn gbéwì kọ́ọ̀yà kalẹ̀ àfáwà ibn Mas'ud sọ wa bayna adhabillahi wiqayatan òun náà ni pé kó mú odi kan tó nípa kó fi sáàrin gbogbo tó lè mú ọjìyà Ọlọ́run Ọba ma ó dìdí rà rẹ kọmọ́ bèdébẹ̀ kí ni ma mú ìyàjìyà Ọlọ́run Ọba kí ni ma rá àṣẹ Ọlọ́run Ọba láre kí ni ma mú ìyàjìyà Ọlọ́run Ọba kí ni ma fọwọ́ padà Ọlọ́run Ọba lórí mọ́sí Ọlọ́run Ọba kí ni ma fọwọ́ pa lójú ìtàn rasul umur gbogbo rí gbogbo àlámọ̀ nípa bá ta ìpáyọ Ọlọ́run ni àìnípáyọ Ọlọ́run Ọba ni gbogbo wà táwọn wù tí ó dáa

kò yí báyìí nísìnyí kò sí ní máa ṣe nǹkan kan lójú àwọn èèyàn kọ́ máa ṣe tó yàtọ̀ sí lẹ́yìn àwọn èèyàn tó pé ń páyọ Ọlọ́run Ọba tá bá páyọ Ọlọ́run Ọba gbogbo àlámọ̀rí wa gbogbo ètò ayé wa wàláhì ní ó tó tó pò ní ṣe jàǹbá fẹ́ nìkankan ò ní yẹ nìkankan jẹ láyé tó rọmọ pọ́nà ọba so yí báyìí nísìnyí so tí yẹn bá dẹ̀ jẹ́ ní tó páyọ Ọlọ́run Ọba ọlọ́wọ́n bá lékẹ́ lọ́mọ fún yàn nímọ̀ tó fi jẹ́ pé àwọn olùmọ̀ in tó fa àsírí ìmọ̀ wọn ni pé wọ́n mọ́ ń páyọ̀ lọ́wọ́ ọlọ́wọ́n ni wattaqullaha wa yu'allimukumullah ẹ máa páyọ̀ ọlọ́wọ́n bá lékẹ́ yóò mọ̀ fún yín nímọ̀ tó fi jẹ́ pé táwọn bá lọ́bá àpá pé bó láyé fẹ́ mọ̀ báwo láyé fẹ́ nímọ̀ wọ́n sọ fún wọn pé máa páyọ̀ lọ́wọ́ hmm, tó bá fẹ́ nímọ̀ máa tí ẹ bá ti ń páyọ̀ ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba àlekè yóò máa kọ́ yín ní mímọ̀ yóò máa fún yín ní mímọ̀ alimamu shafi'i rahimahullahu ta'ala ọlọ́wọ́ bá fún wọn ní quwwatu dhakira kí yẹ tètè máa hàn kan ọlọ́wọ́ bá jù wẹ́ fún alimamu shafi'i bàtà ń ròyìn imamu shafi'i bí quwwatu dhakira wọn bó ṣe mọ́tò bí hàn kan bó ṣe wọ́n tó imamu shafi'i tá bá ń kàtírà báyìí tá bá ń kà báyìí lásán wọn ẹ̀yìn imagine tó yẹ pé ó kàn kà nǹkan lásán gbà tó yẹn ka newspaper tó dẹ̀ sí tó dẹ̀ sí next page tó tún kà á bẹ̀ tó ní bọ́ sí ń ka yẹn ó ń dúró nìyẹn ọlọ́run bá lè kílá kẹwọn débẹ̀ ọwá di time kan Imam Shafi'i wá nǹkan wá difficult fún Imam Shafi'i láti máa ha Imam Shafi'i ń para nǹkan kan torí ha eh Imam Shafi'i rí pé wàhálà ti dé sáwọn àdánwò ti bá wọn táwọn tí nǹkan bá dẹ̀ tí nǹkan bá dẹ̀ ti lọ dédé lọ́dọ̀ tàwọn àyíma wa tí àwọn àyíma wa yìí in táwọn ń ni pé àwọn ti ṣẹ̀ lọ́wọ́n bá àwọn sáré padà lọ síbi àwọn ní lọ síbi mọ́dà wọn ní lọ síbi nǹkan ayé pé ṣékèṣe pé wẹ́dà ni òkú dada ṣá ẹ̀wà <laughs> àwọn èyí waki'i wọ́n ní ṣàkáwùtù ilal waki'i suha hifzi wọ́n láwọn lọ bá waki'i àfáwọn alwaki'i àwọn wà lọ sàlàyé fún pé ah ìhá nǹkan mi ti wá burú báyìí wàhálà ti dé sí mi ìrí nǹkan hábí mo sì ha tẹ́lẹ̀ ma fa arshadani ila tarkil ma'asi nígbà tí wọ́n ṣe nasiha fáwọn ẹ̀ka ti ní nasiha ni irshad wọ́n fa arshadani ila tarkil ma'asi ní tán sọ fáwọn ni pé Imam Shafi'i sọ máa rí nǹkan há padà ẹ̀ṣẹ̀ gbèjù sílẹ̀ jìnà sí ẹ̀ṣẹ̀ ẹ̀rá tó gbẹ́sìn wọ́n ti mọ̀ wípé ẹ̀ṣẹ̀ lọ́fà tí Imam Shafi'i òfin nǹkan há mọ́ إلى ترك المعاصي وقال اعلم بأن العلم نور ونور الله لا يؤتاه عاصي wọ́n wá sọ fáwọn pé lọ́mọ̀ wípé ìmọ̀ ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ ọlọ́run bá ọlọ́run bá òkè ń fún ẹni tó bá jẹ́lẹ́sẹ̀ láíláí in tó fà tí ìmọ́lẹ̀ ọlọ́run fi gbó sára rẹ̀ nìyẹn wa qala i'lam bi anna al-'ilma nurun sallallahu alaihi wasallam sọ fún àwọn sàhábà tí ń bá wu anáà wípé kí o ò kájẹ́ ni tí yóò ní payọ̀ ọlọ́run ba ẹ́ anábì ni usikum bi taqwallahi wa sam'i wa ta'ati ẹ sì máa tẹ̀láṣẹ lórí ẹ máa gbọ́rọ̀ sí lẹ́nu ẹ máa rẹ̀ wa in ta'ammara alaykum abdun fa innahu man ya'ish minkum ba'di anábì ni kódà kọjẹ́ pé ẹrú ní ọfíìsì lórí tíro ẹ bá ti ṣẹlẹ̀ fa alaykum bi sunnati Ànábì ní ó dọ̀rọ̀ yẹn léyìn lórí tó bá ní alayka kadha ìtumọ̀ ní kó dọ̀rọ̀ yẹn lórí nìyẹn fa alaykum bi sunnati ó dọ̀rọ̀ yẹn léyìn lórí ẹ wá súnnà mi ni súnnà Ànábì yẹn máa wá ẹ́ nasiha ta Ànábì sallallahu alaihi wa nìyẹn ìyapa pọ̀ ní ìsìn àbí òpọ̀ ẹ́ ìyapa pọ̀ wallahi ìyapa pọ̀ nú ẹ̀sìn gan àmọ́ in tó lè mú wa là kúrò níbi gbogbo àwọn wàhálà yìí o ní pé ká ma wá súnnà nẹ́bí sallallahu alaihi wasallam káàkiri ìwòlà nẹ́bí ṣe wà sunnatil khulafa ar-rashidin àti súnnà àwọn khulafa omita jẹ́ nìmana abubakar umar usman ali tamassaku biha anábi ni ẹgbà mú dáadáa tamassaku biha wa 'addu 'alayha bin nawajidh anábi ni ẹdìímú pẹ̀lú eyín kọ̀rọ̀ ẹ̀kẹ́ yín àwọn ìyàmọ̀ sí tú wọ́n ni ẹdìímú pẹ̀lú eyín ọ̀gán yín Hmm. annawajidu kìí ṣe èyàn ọ̀gàní jẹ́ nawajidu èyàn kọ̀rẹ̀kẹ́ náà ń pè bẹ́ẹ̀ torí pé ilé náà ń pè ní rọ̀báìyàt ilé rọ̀báìyàt náà ń pè ilé náà ń pè ní thanaya ilé náà ń pè ní ayyar ilé náà ń pè ní adros àwọn ilé tó èyí tó máa ń lọ nǹkan yẹn lẹ́yìn láti kéle yẹn gan-an ni tí a ní sí yìí so òun náà ń pè ní ad-dawahik wa arba'ini ad-dawahik tó lè sẹ́yìn bá rẹ̀ ni yóò máa hàn náà fi máa ń pè ní ad-dawahik ṣe wá rí yí tó wà ń kọ́ rẹ̀ kẹ́ yìí tó strong jù tó fẹ́ jù yẹn náà ń pè ní ṣe ilé èyàn mọ́ fi ń gé nǹkan ni èyí fi gbá nǹkan mú wọ́n bá fi gbá nǹkan mú yọ́kàn fa yín ẹ̀rọ mọ́kìní ẹlẹ́nu ni àmọ́ tí èyàn bá fi sí eyín tó ń ẹ̀rí pé òun wà well grounded wà well established níbi tó wà ó fẹ̀ síbẹ̀ tí èyàn bá fi gbá nǹkan mú àfà ó mọ́ ń grap gan anábì ìyẹn ni efi ẹgbá súnà mú pẹ̀lú eyín kọ̀rọ̀ ẹ̀kẹ́yẹ́ tí yàmá fi gbá nǹkan mú tí è fi bọ́ ẹ̀ ẹ má jẹ́ súnà bọ́ lọ́wọ́ wa iyyakum wa muhdathatil umur ìkìlọ̀ lélẹ̀ Ànábì ní ẹ ṣọ́ra iyyakum ẹ ṣọ́ra náà bẹ̀sìn jẹ́ náà fi ni kan ò sí ń tòótọ́ ṣùgbọ́n náà ẹ̀rí pé kó yìí ń inú làákàyè ti ẹni wàláyé ó ń kó pàlára bẹ́sìn kódà ń fà bínú ọlọ́run bá fún wa anábìnrin gbogbo àwọn nǹkan báyìí sọ́ra fún fa inna kulla muhdathatin bid'a anábìnrin tó kí gbogbo àdádálẹ̀ pátá bid'a ni wa kulla bid'atin dalala gbogbo bid'a yẹnyẹn anù ni riwaya ti nasa'i dúó síbẹ̀ à ziyada tún ṣáàdà wọ́n ní ziyara tó fi tako ẹni tó wà mahfúzù ni wọ́n gbá wọlé aṣìlú àwọn afá àtàn gbá wọlé wọ́n ní ziyara tó thiqa ni wọ́n lẹ́ni tá fọkàn balẹ̀ sí ló sí àlékún yẹn wà ziyara wọ́n ziyara so wọ́n ni wà kullu dalalatin fi an-nar gbogbo anu inú náà ní mú yàn kọmọ́ fi wà kullu dalalatin fi an-nar sí èmi ọ̀ máa nù mọ́ mú yàn wà lìjẹ́ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ọ̀ rú ànú bẹ́ẹ̀ kọ̀sánù kan tí ma ń lìdí ẹ̀sáàlì jẹ́nà ìmọ̀ náà ní ma ń lìdí ẹ̀sáàlì jẹ́nà tẹ́lẹ̀lò mi wà sáfún wà kúlù dọ̀lẹ́ láti fi náà nítorí kọ̀sáfẹ́ gbọ́ná à ní wọ́n ní gbogbo nǹkan lánà anùwó wá ní ọlọ́run ní òmúyàn wà lìjẹ́nà alùwó ní yẹ́rọ ṣe déyẹ̀ fi wà lìjẹ́nà àánú ọ̀dá wà láì kódà ní Yorùbá tó bá ń pè nǹkan lánù àgbẹ̀yẹn irú nasiha yìí náà afáwà Hudhaifa Hudhayfa ibn Yamani ó lọ bá Ànábì sallallahu alaihi wasallam òun náà béèrè nasiha fal umma yìí lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní kana an-nasu yas'aluna rasulallahi sallallahu alaihi wasallam 'anil khair wa kuntu as'aluhu 'ani sharri makhafatan an yudrikani ó láwọn èèyàn wọ́n máa lọ béèrè dáadáa lọ́dọ̀ Ànábì kíni dáadáa kíni dáadáa tó rán fẹ́ mọ̀ sí dáadáa ni wa kuntu ń tèmi inú ọgbọ́n tèmi gbọ́n ni pé asálùhù àníṣẹ́rì èmi máa ń bèèrè aburú ni nítorí pé àwọn èèyàn ti bá mi bèèrè dáadáa tí mo fẹ́ bèèrè eléyìí táwọn yóò bèèrè láburú ta sì ní láti mà kò tí yé bá ní sí nígbàtí mo ti rí táwọn èèyàn tí ó ti tó ti bèèrè táwọn èèyàn tó tó láti máa bèèrè kéde pé kí wá lè máa burú ṣe dáadáa kí lè máa burú tó pọ̀ kí wá lè máa ṣe kọ́ makhofatan an yudrikani in tó fà ní kí mo fẹ́ mọ̀ torí pé mo ń bẹ̀rù pé káburú yìí má bàa ṣẹlẹ̀ sí mi kí lè bá máa sá fún torí tí èèyàn bá mọ̀ lèyàn sá fún àbẹ́ẹ̀kọ́ ni ẹni tí ò bá mọ̀ nǹkan láburú yóò máa ṣe kó ó lè rò pé dáadáa lòun ṣe ló fi jẹ́ pé àfáà wa Sufyanu Thawri ó ní albida'atu ahabbu ila iblisa min al-ma'siyah bídí àtẹ́wò yẹ èṣù láìkí ẹ̀ jẹ́ṣẹ̀ lọ لأن المعصية يتاب منها nǹkan tó fà ní pé ẹ̀ṣẹ̀ àwọn tí ma ń ṣe wọ́n ma ń ma sáàbúrú wọ́n sì ma ń túbá kún bẹ̀ kò sẹ́ni tí ń sẹ̀sẹ̀ ní sí ṣọ́pàá burú nìí ṣe wàlbídáàtú لأن المعصية يتاب منها والبدعة لا يتاب منها àmọ́ bídíà ń tiẹ̀ wọn kí ń túbá kún bẹ̀ àbí sẹ̀gbẹ́ ní àwátà ń sẹ lọ́hun ẹwà ní rọ́bíṣì là ń ṣe ẹwà rí mi ilé ọtí kọ́ àbẹ́lẹ̀ jẹ́lẹ̀ ijó ẹ́ òun ti rò pé ká mu tí ká ma jó ká ma gbórin nìkan lẹ́ṣẹ̀ ẹn bá jẹ́ tó ń mayún lẹ́ṣẹ̀ ni o ẹn tó bá tó ní kó tún torí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí wàláì àwọn kankan bẹ nú ẹ̀ṣẹ̀ tó yẹ pé àwọn òtí ẹ̀mọ́ lẹ́ṣẹ̀ irú ẹ̀ ni orin gbígbọ́ ijó jíjó ẹ́ fọ́tò yíyà ìhùn tí ẹ̀ ti di ó ti di tọrọ fún kálé àfá bẹ́yàn bá sọ pé fọ́tò ẹ̀sẹ̀ ní fẹ́lómi ẹlómi pé ah, àfá yìí sẹ́ ìyàwó ìbá ìfọ́tò bó lẹ́sẹ̀ <laughs> fọ́tò ah, ẹmọ̀ ìgbà tó ti wà widely spread wàláì kódà ìgbà míì èyí ó sì fẹ́ẹ̀ lórí bí ẹ̀rẹ̀jì kó tó pé fọ́tò lẹ́sẹ̀ wàláì <laughs> because ẹmọ̀ nǹkan yẹn ti tàn ká gan ẹlòmí ọmọ wá sí owó lẹ́sọ ilé ayé wá sí gbélẹ̀ ní fọ́tò ni <laughs> wàláì e pẹ́lẹ̀ ayé yìí ò sí pé láì ya fọ́tò pé àkọ̀ àbá ẹwà ìdí tí ma ń sú èmì ní fíwà sí ìyà alùsùn náà ní ẹkẹ́ ibi kẹsàmà máyé nira fún yà kẹsàmà wọ́ọ̀kì báyé ò sí ní rọrùn fún yà gbé náà ní ewó tó lẹ́sẹ̀ ní fọ́tò kò wọnù làkáyẹ lómi

so àwọn nàṣí àtànàbí sọ fún ni pé tí nǹkan bá ti dàrú tí nǹkan bá ti dàrú ìrẹ́ Hudhayfa in tí wà ṣe ni pé gúnnímá jama'atul musulmi jama'a wọn musulmi gúnnímá wọn mẹ́yà wọn wá imamahu àti máàmù wọn tó jẹ́ olórí àwọn musulmi gúnnímá òdẹ́bà wá ń bèèrè pé tí mùsùlùmí ọ̀bá wá ní jàmáà kan tí wọ́n wà lábẹ́ rẹ̀ lásìkò yẹn kọ́ tí wọ́n sì ní imam ó sọ pé fa'tazil tilkal firqa kullaha Ànábì ní gbogbo àwọn fírọ̀kù yẹn gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n ń pera wọn lẹ́gbẹ́ ẹ̀sìn tó ti yapa sí ìsìláàmù yẹn jìnà sí gbogbo ẹ̀ pápátá nasiha nìyẹn walau an ta'udda ala asli shajaratin hatta yudrikaka al-maut wa anta ala dhalika Ànábì ní kódà kọ̀ bá àjẹ́ sí pé wà isolate ara rẹ̀ wà lọ dádúró sínú igbó kan tí wà wá lọ di eyín mọ́ ìpìlẹ̀ gí kan tí wọ́n nìkan wà ń bẹ̀ tọ́ ma sin lọ́wọ́ bá ń bẹ̀ tí kò fi ká ọmọ tọ́ sá sàmú fitna yìí tó bá yẹ pé yẹ lọ gbà yà lọ ṣe bẹ́ẹ̀ o lásìkò tí nǹkan bá ti dàrú nìyẹn sí ó bá ní sí yìí nítorí pé lásìkò yẹ anábi sallallahu alaihi wasallam tí kò yẹ pé ẹ́ra alsinatina àwọn ìjọ kan wọ́n tó pé min jildatina lára wa náà ni wọ́n àwọn náà wọ́n máa lò yàtàkàlàmúnà bí alìsìnàtìnà kódà wọn masu lábára wọn dẹ̀ maka hadith àti Qur'an ahán nabi sallallahu alaihi wasallam ni amma du'atun ala abwabin nari man ajabahum ilayha man ajabahum ilayha qadhafuhu fiha olùpèpè ni wọ́n tó yẹ pé ẹnu ọ̀nà náà wọ́n ń pèpè sí ẹn tó bá ti dáwọn ẹlòun ojú sínú náà ẹ́ fàní ìyàzùbìlá kọ́nàbà kó sọ wà kún belé so irú àwùjọ táwà irú àsìkò táwà yìí ni so ibà ní sin kọ́nàbà lè kílákó kó sànà wa kọlọ̀wà àlékẹ́lá kó síwálẹ̀ ní tí ó dúró dédé kọlọ̀wà àlékẹ́lá kó má jẹ́ kí súnà bọ́ lọ́wọ́ wa a wà nínú ọgbà o a tó ti jáde o ta graduate o ta bọ́ sí larger environment ẹ má jẹ́ kí a wá bọ́ sí tàtán ká wá parẹ́ kí súnà wá parẹ́ mọ́ alára káwà náà máa fi súnà pìtàn àwọn kan bẹ̀ lónìí wọn ni ah when I was like you in fact I was very very active ah orí burúkú ló fi ń sayọyọ yẹn when I was like you báwo pé àṣẹ́rí ah, gbogbo lè tí ó ń ṣe yìí àwárẹ̀ ti ṣe rí náà so ní tẹ́yìn bá yọ́n gidi ti ẹ báyìí so yí báyìí nìsìn so bẹ̀ títẹ́yìn náà bá ti nǹkọ́sẹ̀ bá ti bọ́ sínú ayé tẹ́ǹsìn so ẹ mọ̀ Islam iná fó sí ah, wàhálà ló environment tó rí sẹ́bà yàfà ẹ wọ́ súnà ti lára rẹ̀ wàláì kí ló fà kò wà sincere nígbà tó kò ní istiqama ó kàn ń se nítorí pọ́ bára rẹ̀ níbi tọ́ bára rẹ̀ ni èmi ti ma àwọn èèyàn báwọn rí aláì èmi máa ń pè èmi ń describe imani tí wọ́n bí imani ẹ̀yẹ imani ẹ̀yẹ fi ń pè ní pé imani lódìdì lódìdì ẹ̀kàn dé kàn dé lọ sókè ìjábù imani ẹ̀kàn ní gbìm jáde báyìí imani ẹ̀ náà kàn tó fò lọ padà lódìdì bẹ́ẹ̀ náà ní bí ẹyẹ

I am a Muslim nílò àwọn gbẹ́nu sọ́hun yẹn àwà pàláì tíṣdà yìí lòun ní tó ọmọ ilé máa ní ìrìkọ́ pé kí ní ẹrùpẹ́ ìrìnkalẹ̀ nímọ̀ ẹ̀sì mọ́rún àwọn báyẹn irú wàhálà àwọn ní máa ń pọ̀jù torí pé wọ́n nífẹ́ jẹ́ kẹ́ rí àwọn bí pa wà inferior sí wọ́n nífẹ́ kẹ́ máa wo bí àpẹ páyọlọ́n jà wọn lọ wọ́n máa lagidi ọ páyọlọ́n jù ọ lọ máwùlẹ̀ lagidi kan wàlọ́ì ọ páyọlọ́n jù ọ lọ náà irú wọn wá fẹ́ gbà fún kíkí ni wàhálà yípọ̀ kí ni èrò gbogbo ilé ìkọ́ ní ìpayọ lọ́wọ́ àtàkùwà ààhù náà tàntú kí ó fún ọbáhùn fún ọbáhùn kéwú kí kéwú ló ń tú yẹn kò sẹ́ni tó tú kéwú bá yẹn tàkùwà gbọ́rọ̀ hàn lára ẹni ẹ wa so ẹ jẹ́ ká wà sincere pẹ̀lú súnnà tàbí ikhlas ó dọ̀wọ́ wa so yí ní sin so a kò ní environment ta wà yìí o a sì tún wà ń bẹ̀ o kò túmọ̀ sí pé kí súnà wa yìí gẹ ká jẹ́ kí súnà wa kó máa wà intact ní gbogbo gbà ká sì jẹ́ kí ìmánì wa kó máa gbèrú sí ní gbogbo gbà gbogbo àwọn tó bá lè mú ìmánì wa dínkù ká jìnà sí ká gbéra wa jìnà sí gbogbo àwọn àwùjọ téèyàn bá mọ̀ pé téèyàn bá lọ síbẹ̀ kò ní lékúnnú ẹ̀sìn yóò máa dínkù ni kíyàn jìnà síbẹ̀ àfà wàláì kíyàn jìnà síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ayé la fẹ́ràn tí fi afẹ́ gun mọ́tò ńláńlá àfà mọ́tò ńláńlá afẹ́ kọ́ máa ń ṣàn afẹ́ kọ duplet àwọn ilé táwọn yóò dé báyìí tó dé báyìí tó mi ọmọ bọ́ lẹ́nu wọn ìdàfẹ́ kọ òun ló fà ló fi jẹ́ sí pé àwọn ibi táà ń rìn sí àwọn ibi tó yẹ sí pé wọ́n gbé ẹ̀sìn ó ti jáde lọ́wọ́ wa ní tó pà ń wáyé kò tí yé báyìí nísìnyí ẹ jẹ́ kí a máa prioritize ẹ̀sìn wa ní gbogbo àlámàrí wa ká máa gbé tó bá yẹ pọ́ bá ṣe kó papọ̀ mẹ́sìn òun láàmà kó papọ̀ mọ́ tí ò bá ti lè wà combinable tí ò bá ti wà compatible pẹ̀lú ẹ̀sìn yẹn máa já jùlẹ̀ lẹ́yọ ilé ìbáyò ní sí kúpa mẹ́sìn jùlẹ̀ lọ́wà mí jùyúnlẹ̀ tún lọ́wà mí jùyúnlẹ̀ tún lọ́wà mí ẹ̀sìn ló yẹ kó mọ́ darí gbogbo àlámọ̀rí wa ẹ̀sìn ló yẹ ká mọ́ fi ṣe atọ́kùn gbogbo àlámọ̀rí wa kó ibá abẹ́lọ́mọ̀bà lẹ́kẹ́lá kọ́lọ̀mọ̀bà kó mú ẹnì kọ̀ọ̀kan wá dúó kọ́lọ̀mọ̀bà lẹ́kẹ́lá kó la ilaha illallah ipò ta bára wa yìí abẹ́lọ́wọ̀nba kọ́lọ̀mọ̀bà jẹ́ ká takú síbẹ̀ kọ́lọ̀mọ̀bà jẹ́ ká máa lékún ní ọlọ́mọ̀bà jẹ́ gbogbo àwọn ní tó máa ń fà á tí èèyàn máa fi ń sọ pé òun ò ṣe súnà mọ́ àbí tí máa fi súnà pìtàn abẹ́lẹ̀ ọba àlekẹ́lá kọ́ lọ́wọ́ máa fi sàdáwò fún wa la ilaha illallah subhanaka alhamdik ashhadu ilaha illa ant astaghfiruka wa atubu ilayk adúpẹ́ fáwọn ọ̀rọ̀ tí wọ́n bá sọ lórí ìrìnṣẹ́ fún àti àdìsẹ́kọ́ lọ́wọ́ àti lọ́wọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala يوفقكم إلى ما يحبه ويرضى إن شاء الله أما لا قناتك بشر ملكم هذا ما كنت في جنوبهم أتبعني في هذا كانوا وكانوا بين قوسين كما pọ̀. Jago ẹ̀mẹ́jọ pọ̀. وعليه السلام الله عليه naam wọ́n ní irú mara wọ́n la fẹ́ fún ẹni tó jẹ́ sí pé ó máa ń gbé Qur'an sí ibi tí ìdọ̀tí wà ibi tó wà dusty ibi tí dusty wà so wọ́n ní wọ́n ní wọ́n níjọ́ kan tó wà ní ọkọ̀ pa àwọn pọ̀ wọ́n fẹ́ wọ mọ́tò àwọn wá ń sá fún àti farakùn bẹ̀rẹ̀ wá ní àá ah, ah, ara tá mọ́ wí náà nù ẹ̀mọ́ sí ẹ̀sìn gbóyé àsìgbó ẹ̀sìn ti pọ̀ pẹ̀lú yín ìwọ́n la ń sá fún bẹ̀rẹ̀ advice wo la fẹ́ fúrú báyìí ṣẹ̀rí alákọ̀ọ́kọ́ nípa gbígbé Kùránì síbi tí ó dọ̀tí eléyìí báyìí àìlápẹ̀lẹ̀ Kùránì ni àìpọ́n Kùránì lé ni gbogbo ẹnikẹ́ni tí bá ń gbé Kùránì síbi tó dọ̀tí irú ẹni bẹ́ẹ̀ yí ẹgbẹ́ bá lè gẹ́gẹ́ kí pé ẹni tó bá pọ́n sha'airullah fa innahu min taqwa al-qulub ó sí pé rẹ̀ ìpayọ̀ ọlọ́run bá ń bẹ nínú ọkàn rẹ̀ nìyẹn innahu man yu'azzim sha'a'ir Allah nínú àwọn sha'a'ir nínú àwọn ẹ̀mí ẹ̀sìn tó ga jù ní al-Qur'anul Karim wa ṣé bá nìsìn yìí so agbọ́dọ̀ mọ́pá Qur'an lè ó dá ó dá

wọ́n ní ẹni yìí náà tó wà ní ọjọ́ tó rẹ́ pé nígbà táwọn jọ ọ̀pọ̀ táwọn wá ń sá fún ìfẹ̀gbẹ́ kan obìnrin ìfarakó obìnrin orí gẹ́ bí àṣejù orí bí ìmẹ́sìnlé kankan àbẹ́gbẹ́sìn yìí sórí so àwọn gangan ni kò gbọ́ ẹ̀sìn yìí òun gangan òun ni aláṣẹ so a obìnrin àtọkùnrin èèwọ̀ ni ká máa fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ká máa fara kín ara èèwọ̀ ni kódà kódà ká má fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ ká má fara kẹ́ra èèwọ̀ ni ká má wọ mọ́tò papọ̀ wọ́n pè yíò ní ìkhtilāṭ àmọ́ àríra wa yanjú láwùjọ ta bára wa yìí àbíbò làwọn mọ́tò so èyí ló fi jẹ́ sí pé fattaqullāha mastata'tum bá a ṣe ní kápamọ́ là ń bẹ̀rù Ọlọ́run Ọba àrọ́gbọ́n dá sí kámọ́bìnrin wa mọ́tò àmọ́ yìí ń sọ débi wípé èmi kọ́ ni màá jòkó nẹ́ẹ̀sì sóbìnrin yẹn bí n bá sì wọ́ taxi àmọ́wọ́ mọ́tò tí wọ́n fẹ́ gbóbìnrin tì mí á bàbá èmi ò lè ní ẹmọ́ gbèrò àmẹ́sù èmi kalẹ̀ kọ́mbà á fàjà mo lè fún dèdè owó rẹ̀ torí owó ló lè fàjà <laughs> ọba lọ bọ́ọ̀lẹ̀ fún taxi ọbọ́ọ̀lẹ̀ fún ìdí ara sábẹ̀ mi gbówó <laughs> kọwá sówó mi lọ́wọ́ mi má wallahi yìí sì gbìyànjú fẹsẹ̀ rìn yókù lillah àbí ẹ̀kọ́ ni tí mọ́ ni wá bá lágbára ó ṣe ká bẹ́ ṣe nìyẹn kèyà ní sèyí so a ìmọ̀ fẹ̀gbẹ́ kí ẹ̀gbẹ́ pẹ̀lú obìnrin wallahi haramu ni kódà inú àwọn kàbá yìí ẹsẹ̀ lọ́wà kò yíbà ní sí so in tí ò dá pátápátá gbà ní tó rú ẹni báyìí a fún ní mọ̀ràn pé kó jẹ́ nítorí pé yóò máa ṣe yóò máa lọ síbi díkìrù ọlọ́run ọba púpọ̀ torí pé ẹ̀mí rẹ̀ ti dógùn ẹ̀mí rẹ̀ ti dọ̀tí nìyẹn téèyàn bá ti ẹ̀mí yẹn bá ti dọ̀tí ẹ̀ ní rí àìdá sáìdá mọ́ ẹ̀ tó wá máa rí dáadáa sáìdá Eh? yàrọ̀ súnnàtà bídáàtàn wàlbídáàtà súnnàtàn yóò máa rí súnnà ní bídíà yóò máa rí bídíà ní súnnà eh? yóò máa rí súnnà ní bídíà yóò máa rí súnnà bídíà ní bídíà yàrọ̀ almunkaro ma'rufan wal ma'rufa munkaron yóò máa tó pẹ́ mi rẹ̀ ti dógùn ni so kọ́lọ̀ bá lẹ́kẹ́lá kó dáhùn pé yóò sànú rẹ̀ ní báyìí so rẹ̀ ní báyìí so ìmọ̀nàta lè fún náà ni pé kó mọ́ jìnà sí wà sí àwọn afá súnà so kó dẹ̀ lọ ṣe àyẹ̀wò ara rẹ̀ kó mọ̀ pé òun ti jẹ́ni tí ẹ̀mí rẹ̀ ti dógùn gan wallahu a'lam náà wọ́n ní nígbà tí a mẹ́nubà ọ̀rọ̀ pé fọ́tò ọ̀dá wọ́n ní kí a wá rí àwọn tí wọ́n fẹ́ jáde nílé ẹ̀kọ́ wọ́n wò pé ah tàbá ti jáde báyìí fún kálukú túká lọ sí ibi tó ti wá ibi tó kó gbogbo àjọ náà níta fi mara wa bóòlù àti nígbàgbé ara wa báyìí wọ̀ lọ́hùn wọ́n wò pé ẹja kóra wa jọ ní gbogbo wa pátápátá tàjọ jẹ́ nǹkan àfáàkiri rẹ̀ ah ọlọ́run bá wò nígbàtà fi wà níbẹ̀ lọ́hùn wọ́n ní kí ní ìmọ̀ràn wọ́n lè gbárú ẹni báyìí ìmọ̀ràn tá lè gbárú ẹni bẹ́ẹ̀ òun náà bí kó mọ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ èsù ní mọ́ ń tẹ̀yàn débẹ̀ wallahi èsù ẹ̀rọ kí lèyàn fẹ́ gbà mí ìhùn náà wà so nígbà tí ò tí ìsáyìnyà fọ́tò tí ò tí ìsáyìnyà fọ́tò láwọn àsìkò táwọn bàbá wa tí ò tí ìsí fọ́tò wọ́n gbélé ayé àmọ́ ìgbélé ayé kò yí báyìí nìsìn ṣe rí gbogbo àwọn nǹkan yẹn ṣètọ́ ní mọ́njẹ́ kórí ní mọ́njẹ́ kárí bẹ́ẹ̀ ibi tẹ́ bọ́ọ̀sì ti bẹ̀rẹ̀ gan nìyẹn wallahi ẹbọ bẹ̀rẹ̀ lórí wípé ah àwọn ẹni tó kú yìí ẹni ọlọ́rin wọn àgbọ̀rọ̀ gbàgbé wọn ẹ ká ya fọ́tò wọn ká gbẹ́ ère wọn so táà bá ti ń àwa náà egun wa náà lè mọ́ lè sí ìbáadà tàbá ti rántí wọn tàà rí wọn pé ah ẹni Ọlọ́run àwọn ẹni kódà wọn máa gbà wọn dáadáa tí bá tún ti rí wọn báyìí ọkàn mi ò lọ síbi ìjẹni Ọlọ́run bá wọn àti ìbáadà tàbá ṣe àwa náà lè máa ṣe egun wọn mọ́ lè ní Niyas Ahmadu Tijani abẹ́ẹ̀kọ́ ni àwọn èèyàn ẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ àwọn ọlọ́kadà ni pàápàá jùlọ àwọn tápà ọlọ́kadà yẹn àti àtọrun àtọrun maṣíni wọn ẹ̀rì tó gbé pọ́tò Ibrahim ni yásù sọ́rọ̀ báyìí ó ń bọ́ ní ọ̀pọ̀lọpọ̀ míì ẹlòmí ò bọ́nu wọn ẹlòmí kan rò pé báyá ẹlòmí nǹkan kásà ní ẹgbẹ́lòmí àmà kásà copycat lẹ́lòmí lágbájá sí kí ní ìmìnà fẹ́ sí bẹ̀tà àwọn mímẹ̀ tó pé wọ́n ní ẹ̀tìkọ́ọ̀dù pé tí nǹkan yẹn bá ti nílẹ̀ pẹ̀lú àwọn àbúrò ní ni wọ́n ń bọ́ nìyẹn náà so látara fọ́tò eléyìí tí wọ́n ń yà yẹn náà ní so irú nǹkan so ibà nísìnyí wàláhì eléyà ìwẹ̀ láǹfààní kankan tó fẹ́ mú bá wa so ṣètò lọ́kàn jí pé a fẹ́ mọ rí bẹ́ẹ̀ bí pàǹfààní ni àwọn tá a jẹ́ ara láti primary school nǹkan sí kò yẹ ká rántí àwọn yẹn hmm? níbo ni fọ́tò tí wọ́n wà níbo la yá álbọ́ọ̀mù tí wọ́n sí <laughs> àwọn tá a jọ parí secondary school nǹkan bo ni tí wọ́n wà tó fi wá jẹ́ páwọn eléyìí ni igi ní sọ ọwọ́ yẹ ká gbàgbé àwọn ìpìlẹ̀ sọ yẹ ká gbàgbé ìpìlẹ̀ wa àà kò yẹ ká gbàgbé àwọn èèyàn náà ọ wà lọ wá bó ṣe yá tí wọ́n náà mo fẹ́ bó ṣe kọ̀ àwọn èèyàn tọrọ gbọ́dọ̀ gbàgbé wọn kò yí báyìí nìsìn àìmọ̀ iye ní tààjọ pàdé tó yẹ pé kò yí báyìí nìsìn tààṣìjọ pàdé mọ́ lónìí èyàn mọ̀ rántí nígbà tó bá ní kí rántí gbà tó Ọlọ́run bá lè kẹ́lọ̀ bá ní kọ́kànlọ́ lọ síbẹ̀ kéèṣe láìfì ẹ̀tí ọ̀nà sáà máa ń sìn so Ọlọ́run bá lè kẹ́lọ̀ níbi wá lọ́jọ́ gbèrà kí á mọ̀ pé àwọn tẹ́jọ parí kílétọ̀ rántí wọn ah ó ti wá yá kàbá yọ wọ́n rántí wọ́n yá máa wọ́n lẹ́lọ kò sí nǹkan tọ́jọ́ máa lálẹ́ kìí yá máa wò nàbà 3. wọ́n ní ṣe <coughs> ọkọ lè bá ìyàwó rẹ̀ gbà wọn àwẹ̀ pé ní ìsìnbà tó wà nínú náà wọ́n ní ṣé ọkọ lè bá ìyàwó rẹ̀ gba àwọn àwẹ̀ tí ìyàwó rẹ̀ kò láǹfààní láti gbà nínú Ramadan so ọkọ ràn ìyàwó lọ́wọ́ eléyìí báyìí kò lẹ́tọ̀ọ́ àfi tí ìyàwó ìbá ti kú tó bá rí pé ìyàwó yẹn ti kú ó sì jẹ gbèsè àwẹ̀ ìyẹn lè bá gbà fàdéinú lọ́hí fàdéinú lọ́hí àhákù an yuqda gbèsè tọ́lọ́wọ́ bá gẹ́lọ́ tọ́ka sàn jùlọ hadith anabi sallallahu alaihi wasallam bá pé àwọn yẹn ti kú àmọ́ tó bá sì ń bẹ láyé òun náà ni ó gbà nǹkan rẹ̀ so ibà nísìn tó pé fárídọ̀ àyínú ẹni kọ̀ọ̀kan ni kò ibà nísìn so ẹni yẹn sì ń bẹ láyé bákan àwẹ̀ mí ń gbà mí àwẹ̀ Ramadan mi ṣàbá náà fẹ́ máa bá òun tó rí sàn Eh, tí ṣàbáni bá tó bá ti wá fẹ́ dé bẹ̀lẹ̀ wọ́n pé ààwẹ̀ ah, tọdún tọ́lọ anábì ò sí wá òkú sánàbí wọ́n fẹ́ràn ìyàwó rẹ̀ ni kò rí bá ní sí so bí wọ́n bá rán ìyàwó rẹ̀ lẹ́rú kọ́ràn níbi tó ti tó ti bála káyì so tí ò bá tí ìyàwó ò so ká má bàa gbà wẹ̀ ká gbìyànjú ká ṣe lójú kòkòrò kí ó má gbà ó kàn jẹ́ pé àwa náà tá a bá fẹ́ encourage lọ́la ìwọ́n ma jí tí wọ́n ma jẹ́ tí náfílà tí wọ́n ma jẹ́ ó ti ma pọ́ lẹ́nu kò lè dáwẹ́gbà kò yí bá ní sìn ó ma fi yẹn ṣe kíni ó ma fi encourage wọ́n lè ma so wọ́n lè ma gba Monday Thursday wọ́n lè ma gba yamul bid kò ní kó ma fi sàgbètì tiẹ̀ mo rò pé wa. na wọ́n ní sísítà tí àwọn òbí rẹ̀ ní kó yọ ní kọ́ọ̀bù lẹ́yìn tó ti ń lò pé àkànyọ́ fúngbà díẹ̀ náà padà sọ fún ọgbà tó bá padà mọ́ lò kìí tásìkò báyìí ó ti yọ ọ̀tọ̀ kọ́kọ́ yọ báyìí náà kò tẹ̀lé àṣẹ wọn kò báyìí torí pé àṣẹ tó bá aya Qur'an nan nínú suratu Luqman ká tó kàrí sanabi wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bi ilm fala tuti'huma táwọn òbí méjì tán àwọn òbí rẹ̀ méjì tán bá ń ṣe ọdún tí kò kúrò tán gbà ọ níyànjú tán pa ọ láṣẹ láti ṣe ẹbọ pẹ̀lú èmi Ọlọ́run Ọba àbí láti ṣe èmi Ọlọ́run Ọba ẹnu àwọn al-mufassirun kó ń bí báyìí wípé ala kó o ṣe pẹ̀lú èmi Ọlọ́run kìí ṣe nìkan kódà kó ṣe èmi náà fàlá tuti'huma ó gbọ́dọ̀ tẹ̀lé wọn fàlá tuti'huma ó gbọ́dọ̀ tẹ̀lé wọn wa sahibuhuma fi dunya ma'rufa àmọ́ bá wọn lò pẹ̀lú dáadáa lé ayé ṣe dáadáa sí wọn bí bá ní sísun yìí ní tẹ̀lé wọn lórí nǹkan báyìí tó rádi sànẹ́bí sallallahu alaihi wasallam tó sọ pé la fi ma'siyatil khali àdísì àwọn tí Ànábì sallallahu alaihi wasallam gbé dìde tó wá yẹn nìkan lè wọn lórí kí ọjọ́ olórí wọn tó ní ká máa wọ́n lọ àdísì yẹn ti máa àdísì yẹn pàtàkì di ojú ọ̀nà tó ìbẹ̀rẹ̀ tó wáyé pé innama ta'atu fil ma'ruf tá bá ní ẹ máa tẹ̀ láṣẹ àwọn tó já láṣẹ lẹ́yìn lórí bí òbí fil ma'ruf tó máa ń parí láṣẹ dáadáa ni o la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq Ànábì ní èèyàn gbọ́dọ̀ tẹ̀lé dàgbà kó fi wá ṣẹ ọlọ́run bọ̀bà dẹ́dà so ká má tẹ̀lé wọn lé lórí so ibà ní sèyí so ká maintain stand so a ah, ń dáwọn iléèwé rẹ̀ dúó so bá ní ká dúó dédé kájí kí wọ́n dá dúó ọlọ́wọ́n bá lékelé pèsè ọ̀nà mẹ́ta máa fi san kò yí báyìí nísìn ká lọ bá àwọn ọmọ ìyá wa lọ́kùnrin àti lóbìnrin ah, àwọn òbí mi wọ́n ti dáwọ́ iléèwé mi dúó wọ́n nítorí pé tí n bá ti yọ nìkọ́ pẹ̀lú ògbọ́lọ́wọ́n bá á rí àwọn tí so àdánwò nílé ìjẹ́ mihna ni àdánwò ni àwọn tó ṣáájú wa náà ráwọn táwọn náà bá dú ọlọ́wọ́ bá lè fẹ́ padà gbúra borí ẹ̀ orí báyìí nìsín Allahu a'lam. <coughs> Ah, wọ́n ní kí a tó níbi question báyìí nìsín torí àsìkò wọn náà wàtá bá ah, lecture yìí àtàwọn lecture míì tí àwọn afáàn ṣe kí a di nọ́mbà yìí ní orí WhatsApp inshallah wọn kàn sẹ́ndì admin sí nọ́mbà yìí so inshallah wọn máa sẹ́ndì àwọn àwọn lectures tàlẹ́ màdàlú ó di tàwọn àbá àtẹ̀yìn náà síbẹ̀ àwọn tí a bá ní fóònù kí kí alẹ́ iṣẹ́ àlọ́ máa pe nọ́mbà yẹn zero eight one six eight five three four zero seven zero máa tún pè o eight one six eight five three four zero seven zero àbí ẹlẹ́ẹ̀kejì lè o oh eight one eight five three four six zero five zero ẹnìkan pé àkíyèsí oh pé àwọn eight five three four six zero. ìgbà pé wọn á ní pé ṣé ẹ lè mú orúkọ táwọn yìí. five zero and inshallah. Uh, okay ó dáa kí ẹ sọ́ra fún ó answer question. question kan inshallah. náà sáwọn àríkàn tó ń bọ̀ káàtó. sọ wọn pè wá sákèsí sí pé wọ́n lẹ́nìkan béèrè nípa àwọn síìpù yìí pé àjọ kan ni wọ́n tó yẹ́ pé onírìbá ni wọ́n eléle ni wọ́n ọ̀tá ọlọ́wọ̀n bá ni wọ́n láwọn sípò yìí wọ́n wá ní ṣe àlèmọ́ mú àwọn omi wọn wọ́n ní eléyìí tó dáa jù òní ká jìnà sí àwọn omi wọn mímu àbáwọn nǹkan wọn nítorí kọ́ mọ̀ bàjẹ́ sí pé àwa náà ń boost economy wọn à ń fi owó dá sí ètò ìṣẹ́lọ́ ọba tó ń ṣe wa ta'awanu 'alal birri wat taqwa wa la ta'awanu 'alal ismi wal 'udwan kódà àwọn ilé yìí wọ́n burú débi wípé àwọn ilé ẹgbẹ́ wọn gbogbo bí tó bá ti ń ṣe ilé ẹgbẹ́ wọn máa ń ṣe fellowship mbẹ̀ wọ́n dẹ̀ máa ń convert àwọn àti christian so ibà nísìnyí so níbi àwọn ètò burúkú yìí torí wọ́n gbé kalẹ̀ gan pé láti máa fi ran àwọn èèyàn lọ́wọ́ oríṣiríṣi àwọn èèyàn náà ti sọ di eh, kèfèrí látara báyìí so ká sọ́ra fún wọn gan èèyàn téèyàn máa ń jìnnà sí ni wọ́n lọ́wọ́ Thank you.